ah Nigerians ṣé ẹ̀sìn lẹ́ ń ṣe yí àbí ẹ̀sìn ẹ ti padà ṣe ẹ̀sìn ẹ̀sìn i repeat olúwo ti ń kà hmm. olúwo ń kà àṣírí olúwo ń kà ẹ lọ dinná mọ́ ẹ lọ hug transformer fídíò tí mo ju lámẹ́ni hours ago bẹ́ẹ̀ five hours ago ni mo ju fídíò yẹn lẹ̀ mo rí comment gbogbo yín comment section mo wà níbi iṣẹ́ ń gbà yẹn ni ẹ rí pé ẹ ti wá dìgàn ah! <laughs> tí mo bá sọ fún yín pé Nigerian government wọn ò ní wọná Ọlọ́run kò no tí tí náà bá wà ní o because mi sọ pé náà wà no amount of ìyà tí Nigerian government lè fi jẹ yín Nàìjíríà ògún gbọ́ wọn ò ní wọná tí náà bá wà wọn ò ní wọ iná ó ṣọ́ọ̀kì yìí ó ṣọ́ọ̀kì èmi náà mo rí kọ́mẹ̀ntì gbogbo yín ní comment section àbí kí n máa ka kọ́mẹ̀ntì yín síta ni ẹ ti ya dìdìrìn <laughs> ẹ ti ya súpo ẹ ti ya gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ náà lẹ́gàn tó gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ ẹ ti ya gọ̀ǹgọ̀ǹsìn ọlọ́run èyí tó ponú ló pọ̀ jù nínú yín mo rí kọ́mẹ́ǹtì gbogbo yín bá ọdún yín ah, ọdún yín o <laughs> ọdún yín gan ó ṣọ́ọ̀kì yín bákan bákan mo rí tẹ̀ ń sunkún ní comment section inú mi dùn dáadáa hmm. bẹ́ẹ̀ jẹ́ ń sunkún yẹn inú mi dùn ọmọ lára wẹ́kọ̀ ọmọkọ mi mo kí gbẹ́ ń tẹ̀ ń kí mi ara àwa tí àwọn alálẹ̀lẹ̀ Yorùbá yàn ni pé káwa rìsẹ́ẹ̀tì ọpọlọ ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ mọ nǹkan tó ń bọ̀ nǹkan ń bọ̀ lójú ọ̀nà. No nǹkan ń bọ̀ ṣùgbọ́n tí mo play lákọ̀ọ́kọ́ yẹn ọlọ́run mọ̀ pé ẹ̀ rí tolúwo lẹ rí irú abẹ́bìnrin yìí eré rẹ̀ ò dá mo wá lọ ń wo péjì gbogbo yín mo ń lọ wo profile picture yín bí iṣẹ́ ni mo wà iṣẹ́ mi kò gba girigiri kò gba wàhálà mo lè jókòó three hours kí n máa kí n máa ka kọ́mẹ́ǹtì yín ó ní mo ṣe máa ń ráyè àti fún yín lésì ó ní mo ṣe máa ń ráyè àti reply yín because iṣẹ́ mi máa kàn jókòó náà má fẹ́ tẹ system má tẹ system má fẹ́ tẹ system má jókòó ẹ̀rí pẹ̀ ti gangan wọn ò jódòdò yín sẹ̀ wọn ò ìdodo yín wọn wọn ti ẹ̀ jó rárá ẹ̀ kàṣáná dípò tẹ máa kaya fẹlẹ́ mu lágbè dípò tẹ máa wá ka ẹ lẹ́tà gòǹgò ṣú ló pọ̀ jù irọ́ lóbìnrin yìí ábúṣìláàmù ábúṣìláàmù ọ̀dẹ̀ ló pọ̀ jù ni yes nǹkan ń bọ̀ ẹ ṣí ọpọlọ yín kalẹ̀ ànábì tẹ̀ ń tẹ̀lé ṣé bí ebi ṣe ń pa àwọn ará Saudi nì kí ló tẹ ya dìdìrín báyìí mo ti rálá jẹ́ òpó nìkan náà tó náà ní olóní kàtìkàtì mo wo ó ti gbẹ́ egungun ti yọ lọ́rùn ẹ̀ ẹni kàtìkàtì mo dẹ̀ fún ẹ léegun mo fẹ́ lé sí mo ní àlájá òpònú torí mo rí ẹbí ẹni pé òpònú alájà èló lọ kọ ẹ filẹ̀ ló wọ ọbẹ̀ lẹ́nìí ọkọ ẹ ò lè fún wa abẹ́lẹ̀ ọkọ ẹ ó fẹ́ tọ́jú àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n kò sáyè kò sí àyè èló lọkọ ẹ ń gbà sálárì seventy thousand tó yẹ pé sálárì ẹ̀ nà ni èló ni epo you don't say all those things all you say is religion religion religion you don't see all those things ẹ mọ̀ pé ẹ̀ ń sọ́fà o ẹ mọ̀ pé yà gidi ló ń jẹ yín o àgbà orí ibú ìyà ló ń jẹ yín àgbákò ìyà ló ń jẹ yín you don't you don't even know what is called leader aṣíwájú leader yọ aṣíwájú ẹ̀sìn aṣíwájú òṣèlú aṣíwájú whatever if you are a leader you supposed to serve your people ṣùgbọ́n because àwọn ọmọ ẹ̀yìn they are dondo dondo sí i you guys are done, dundosy so àwọn tó já síwájú yín gan wọn already àti serve yín because wọ́n ti test brain yín wò wọ́n ti mọ̀ wípé ọpọlọ yín ó ti yòrò <laughs> wọ́n ti mọ̀ pọpọlọ yín ó ti sún mẹ́yìn mo sọ pé tí ọ̀run bá wà Nigeria politicians will not go to air fire. never many of you lè máa wọná Ọlọ́run many Nigerians ló máa wọná why the Nigerian leaders politicians tí wọ́n fi àjẹ yín lẹ́nu ẹ mọ́ ẹ̀kan flag ètò ìkílẹ̀ ń flag sóyè fún ara ń kan yín kódà kẹ flag ẹ ku èèyàn ẹyọ kan <laughs> kẹ flag ẹ ku èèyàn ẹyọ kan mo máa sọ̀rọ̀ èèyàn ẹyọ kan yẹn a máa gbọ́ mi a ṣí ẹ̀ fáwọn tó yẹ kó kàn díyà sọ́ńbì ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ti di sọ́ńbì mo ní olúwo ti ń kà yes mo tún tún sọ Rashidi Olúwo ń you are there defending him before you defend him two videos tí mo why síwájú many of you let's ti videos in here. ń bọ̀ náà ẹ kì í sáré give me a second many of you let's lè ti rí videos yẹn ó dàbí pé ẹnìkan ẹnìkan ẹnìkan post the video in here oni yẹn oníwàrà oni oníwàrà something something mo máa post page ẹ nìyẹn tó bá ṣe sim ẹ lọ sórí page ẹ nìyẹn kẹ́ lọ wò even facebook facebook block yẹ ẹ̀yin tó bá ti rí fídíò yẹn bá mi kọ sí comment section tí mo play báyìí jẹ́ kí n connect ẹ mọ́ ẹni mo play fídíò yẹn mo ní òjò ń rọ̀ it's raining òjò gidi òjò kí ló ń rọ̀ ó ní. hello Hello, Akbar. Hello, Akbar. Hello, Akbar. Hello, Akbar. Hello, Akbar. Sọ̀gbọ́n. Ìyẹn wọ́n kọ́ play síwájú fídíò kí n tó sọ̀rọ̀ None of you. Ah, ìyá mi eh, Florence ẹ ní òjò ẹ̀sìn. Òjò ẹ̀sìn kọ́ o ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ń rọ̀ ẹ̀yin tẹ́ bá ti rí video, yẹn ẹ bá mi kọ sí comment section níbi tí àwọn boko tí wọ́n ti kó àwọn odidi ìlú the entire ìlú ń tẹ́ ẹ̀ ń gbọ́ tó ta ta. yẹn tàtàtàtà tó gbogbo nǹkan lọ́mọ akọ́rọ̀ àmàlè sọ lórí facebook láti máa ń sọ lórí youtube youtube gba gbogbo yẹn ẹ̀yin àfọ̀nà lè rìpọ́ọ̀tì péjì mi ẹni tó post ẹ̀ bóyá oníraka àbí kíní kan lórúkọ ẹ̀ òun post ẹ̀ bẹ́ẹ̀ pé ní new person ni wọ́n wá wọ́n wá Facebook block ó block ẹ̀ Facebook cover ẹ̀ block ẹ̀ wọ́n cover ẹ̀ tó bá fẹ́ wò wá lè lọ wò ń bẹ̀ I will post that I will ma ṣe free advertisement fún guy yẹn I will post his page if he allow me to do that I will do that or make or kí n post orúkọ ẹ̀ nìkan go and search it entire ìlú nínú Nigeria. ẹ ṣe báńkì àwọn yẹn ti wò ó ẹ̀ńtáyà ìlú ni wọ́n ń rọ́ kinní fún yẹn pàpàpàpàpàpàpàpàpàpàpàpàpà ẹ jẹ́ kí n wo kọ̀ ọ̀bọ̀ yìí so because ẹlòmíì after this show he or she might not be able to come here. ẹ kì í bá yín wo orúkọ ẹni yẹn oníraka something something ló ló òun òun post ẹ ayé ni o. Oh ayé ni bí ayé ni o ayé ni ọ ọ̀ní wàràkà ayé ni ọ yẹn ó kọ ní a-i-y-e-n-i-o-o ó wá kọ ọ méjì n-i-w-a-r-a-k-a ayé ni ọ ọ̀run wàràkà ẹ lọ wo lórí péjì ẹ entire village odidi ìlú kan mo mọ̀ mọ̀ pósì méjì papọ̀ ní pẹ̀lú olùwò tó mọ̀ pé ọpọlọ yín ti yòrò ẹ mọ ohun tó ń bọ̀ ẹ dẹ̀ mọ ohun tó ń bọ̀ ṣùgbọ́n ẹ̀sìn ti kó yín lọ́pọlọ òun lẹ́ ń gbọ́ olówó kìbò olówó kìbò olówó kìbò ilẹ̀ haúsá ẹ̀sìn wo náà ń ṣe jù ń bẹ̀ ilẹ̀ ibo ẹ̀ka kọ́kọ́ bẹ̀ láti ilẹ̀ ibo ilẹ̀ ibo ẹ̀sìn wo ni wọ́n ń ṣe jù ńlẹ̀ ibo ẹ̀sìn kristẹni gbàgọ̀jẹ mi ò gbàgọ̀jẹ àwọn ibo ti gbé wèrè bọ́ta wọ́n jọ ń fún àwọn wèrè jẹ ni ilẹ̀ haúsá ẹ̀sìn wo ni wọ́n ń ṣe ń bẹ̀ ẹ̀sìn wo gangan ṣú òdìdà rẹ bẹ́ẹ̀ sì gbọ́ tó wọ́n rè yín kalẹ̀ ni wọ́n rè yín kalẹ̀ fún wọn tó bá máa wọlé wọ́n á lówó kíba gbogbo yín ilẹ̀ haúsá kí ẹ̀sìn wọn náà ṣe bẹ̀ ẹ̀sìn mùsùlùmí àbí ibẹ̀ náà ti yọ̀ lówó kíba ẹ ọ́ ẹ wọ́n tún wá ṣe fídíò wọ́n tún ṣe fídíò èho village lọ́wọ́ níbi tí inú bí wọn dé lẹ́yìn tí wọ́n pa wọ́n tán tó dàbí pépà lẹ̀lẹ̀ fídíò kìí ṣe fídíò one minute two minute three minute lẹ́yìn tí wọ́n pa gbogbo ìlú tán wọ́n wá gbẹ́ ilẹ̀ ilẹ̀ yẹn gùn ó fẹ̀ wọ́n wá gbọ́n wọn dà síbẹ̀ ibi tínú tó ń bí wọn dé àwọn òkú tó ti kú wọ́n tún lọ ń fi ìbọn fọ́ orí wọn mọ́nú kòtò wọ́n dẹ̀ ń ṣe ẹ̀ lówó kìbọ̀ jọ gángan ṣú <laughs> ó pọnú ayírádà nígbà tó ń wọ̀lú yẹn wọ́n bèrè pé ṣé mùsùlùmí nìwọ mò ń bèrè lọ́wọ́ ẹni ìdìdìrì tó fẹ́ bèè bú alájọ òpònú nígbà tó ń wọ ọdún yẹn ṣé wọ́n bi wọ́n pé ṣé mùsùlùmí ni yín àbí kìrìsìtẹ́nì ṣé wọ́n bèrè wọ́n bèrè wọ́n spray everybody ni lọ sóde ọ̀nì wàrà káàbì kí nìyẹn porúkà rẹ̀ kó lọ wo níbẹ̀ àwa ò lè post ẹ̀ because ẹ̀yin ẹ̀yin mùsùlùmí ẹ ti report page mi ti page mi ti ta ó dójú nǹkan tí mo lè post mo ti máa lọ sórí YouTube gbogbo tó bá ṣe fẹ́mi oore ni tó bá ti wà lórí facebook lónìí tẹ́rí monetization tẹ́rí monetization èló ní facebook ń fún mi èló ní facebook ń fún mi ṣùgbọ́n gbogbo tó bá ṣe fẹ́mi láyé yìí oore ni ẹ̀yin lẹ́yẹ kí n mọ̀ pé yóò yẹ kí n lọ sí youtube youtube monetize mi monetize tẹ́lẹ̀ gbogbo àtẹ́sẹ̀ pé tẹ́rí monetization mi monetize mo kàn ń ṣe gbogbo ẹ̀nà àwọn tó ń gbé fídíò mi náà these people wọn ò rí ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn nínú ẹ̀sìn wọn ò rí ẹ bẹ́ẹ̀ wọn rí ẹ bí ẹni pé o kàn ṣá wà ṣá tí wọ́n kàn lè you watch everything tí money God bless you tí money tọpẹ́ wọ́n ní I watch everything I cannot up till now I can't sleep well very disheartening lọ́wọ́ ọ̀bí ẹ kú wọn ò bí ẹ dáadáa tó bá wò wá shock lọ́wọ́ ohun tó gbé dání wo ó kì í ṣe táwọn ọlọ́pàá nàìjíríà ń gbé dání o ẹnu mi ìfẹ́ tó spíkà mi wọ́n yẹ gbé dání wọ́n pa wọ́n tó tún wá tún wọn pa ó ti gbọ́ àkútúkú rí àtúnkútúkú wọ́n pa wọ́n wọ́n kó wọn sínú kòtò wọ́n fẹ́ bí wọ́n fẹ́ sin wọ́n ti gbé ṣọ́gẹ̀ kalẹ̀ bí wọ́n fẹ́ sin wọ́n ni o wọ́n tún wá tún wọn pa <laughs> odidi village kan ni odidi village kan torí pé. Ṣeun Báńkọ́lé ó ní Yorùbá wèrè oníwòròwòro báwo ni màá ṣe bínú sí ẹ mi lè bínú sí ẹ o Ṣeun Báńkọ́lé many of you tẹjọ́ mọ Gàǹbàrí àṣírí yín ti tú àti mọ̀ wípé àwọn bàbá yín wọ́n yá orúkọ jẹ́ ni àti Ọlánrewájú Gàǹbàrí lórí lórí Facebook <laughs> Ṣeun Báńkọ́lé ebi ti fẹ́ fọ́ ojú ẹ̀ Tinubu lọkọ ìyá yín Ṣeun Báńkọ́lé ebi ti lu iye iye ẹ̀gọ́ ti ń dókó àwọn ọmọ bọ́ìsì àdúgbò ṣé ń bá ń kọ́lé ebi tẹ́bi ebi ti pàyẹ́ ẹ̀ lédi pé kó tó lè fowó jẹ́lẹ̀ fún yín sí àwọn bọ́ìsì àdúgbò tó bá ti gbé kolokolo sí <laughs> àwọn máa ń rún ìyẹ́ ẹ̀ pù pù pù pù pù pù lẹ́yìn tó bá rún ìyẹ́ ẹ̀ tán ìyá ṣe àmọ́ alẹ́ so how am I supposed to bínú ìgbà tí mo wò bóyá ọpọlọ wà lórí yín ni mo máa ń bínú nísìnyí mo ti rí pé ẹ ní ọpọlọ <laughs> àwọn máa fi yín kàṣì cruise this is a cruise nation cruise page a máa fi yín káàṣì cruise ni kí ló fa ebi tó ń pa yín nàìjíríà did you talk about it if olúwo is a leader rashidi ẹmí àyín if he is a leader ṣé àwọn saudi tẹ gba ẹ̀sìn lọ́wọ́ wọn ṣé bébí ṣe ń pa wọn saudi ni no ẹ sọ ọpọlọ yín kalẹ̀ yes they are the ones shouting Allahu Akbar they are the ones shouting Allahu Akbar ẹ sọ ọpọlọ yín a leader must be a good leader a leader must be able to serve and ọmọ to wà To ẹ̀ tó bá yẹ pé olúwo bọ́ content creator to be a sọ̀rọ̀ and he can speak on behalf of you people wípé ìjọba nàìjíríà o mi ẹ má wulẹ̀ ṣe nǹkan kan fáwọn kristẹni o ẹ má ṣe nǹkan kan fáwọn àwọn oníṣẹ̀ṣe o ṣùgbọ́n àwọn mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé mi ẹ bá wa dá ọjà kalẹ̀ kó máa ná ọjà tiwọn especially iṣu táwọn mùsùlùmí máa rà kó jẹ́ one thousand kí táwọn kristẹni jẹ́ ten thousand kí tọ́ oníṣẹ̀ṣe jẹ́ twenty thousand if Oluwa is speaking on your behalf I will be happy and I will appreciate him and I will appreciate ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé ṣùgbọ́n torí pé òpònú ló pọ̀ nínú yín wọ́n ti èèyàn one thousand ni wọ́n pa lójú wọn tó fi ń ṣe ẹbọ àwọn bàbá everyday àwọn babaláwo is that what we need ṣé ti yá dìdìrín ní abẹ́ ti yòpònú Nigeria of today Nigeria of today ṣé nǹkan ta nídìí nìyẹn ah no bíra ẹ lọ́wọ́ ara ẹ èlò ló wà dá àkáǹtì ẹ bíra ẹ Can farmers go to farm again? Béèrè them? Man will wulẹ̀ rọ́jú mọ́ mi. Eh, thousands of three thousand thousand one thousand Baba babaláwo pa lójoojúmọ́. Is that what we need of in Nigeria of today? Even if Baba babaláwo came out and be saying eh, gbogbo trash yẹn, my face Baba babaláwo yẹn. Even any pastor buster kó máa sọ pálapàla yẹn, my face yẹn. Is that what we need? Mumu, ọ̀pọ̀nú, <laughs> ọ̀pọ̀nú gàngàṣú gàngàṣì. <laughs> Is that what we need in Nigeria of today? We need a leader that can speak up for us. That we come out and talk about Tinubu. That is why I love Sunday Igbo. That is why I love Sunday Igbo. You see why I love Sunday Igbo? Because Sunday Igbo wà bí wòlíì. Sunday Igboho wà bí ẹni Ọlọ́run. Sunday Igboho ṣeun tí Ọlọ́run fẹ́ fún èmi. I don't know about you fún èmi mẹ̀kúnnù he came out and faced the uh, government wọ́n ń pa àwọn èèyàn lóko wọ́n yé pa àwọn ọ̀ràn mi mọ́ if I will gbà fún anybody if I will call anybody a my prophet I will call Sunday Igboho my prophet I don't know about you tí wọ́n máa pẹ́ anybody ní wòlíì mi tí wọ́n pẹ́ anybody ní àáfàá mi tí wọ́n pẹ́ anybody ní pásítọ̀ mi tí wọ́n pẹ́ anybody ní babaláwo mi I will call Sunday Igboho everything because he is a person he is a leader Continue that man máa ń tell your affairs let them come out let them speak on behalf of àwọn tí ebi ń if i say okay, let, let me include myself àwa tí generally ẹ mi ṣàdúrà fún Sunday Igboho àwa tí ebi generally let your affairs let Olúwo as the ọba let him come out speak on your behalf ebi ń pa ẹ́ mẹ́ẹ́n ìwọ náà mọ̀ pé ebi ń pa ẹ́ ó mọ̀ pé ebi ń pa ẹ́ náà ó rówó ọbẹ̀ fi sílẹ̀ nílé eléyìí kiri àwọn ọmọ ẹ ọmọ ọdún mẹ́rìnlá ó ń kiri pure water ragolis water kìíní kan gálà wọ́n ń tọwọ́ bọ̀ nídìí lórí títì ó délé kò lè sọ fún ẹ because èèyàn mélòó fẹ́ ra làkàṣẹ́rà ó dẹ̀ máa jẹun ẹnìkan kàn mú abẹ tirẹ́là tọwọ́ bọ̀ nídìí tọwọ́ bọ̀ nídìí àtẹ̀lọ́mú tẹ̀lọ́mú á fún ní kinní kan á dẹ̀ wálé most of the ọkùnrin sì wọn òbèrè lọ́wọ́ ìyàwó wọn bí tó ti rówó ṣe bẹ̀ mọ́ wọn ní ọpẹ́lọpẹ́ ìyá yìí ọpẹ́lọ nísìnyí tó bá rí àlè àlè ìyàwó ẹ̀ you can't even say anything kò rí àlè àlè àlè ìyàwó ẹ̀ ò lè sọ kankan wọn ò bí ẹ dá tó bá sọ̀rọ̀ àwọn ọmọ ẹ wọn is that the life you want to be using? ṣá is that the life you want to live ṣé ìgbésí ayé tó fẹ́ gbé nìyẹn tell olúwo to speak on your behalf ebi ń pa ẹ́ ebi ebi gidi ló ń pa ẹ́ and you know stop pretending stop pretending anabi Muhammad ó jà fún ìlú ẹ̀ ni lẹ ṣe ń gbé ten million eight million seven million lọ sí Saudi Ànábì Ànábì stood up for his people ó jà fún ìlú ẹ̀ whatever ogun tó ba wù kó jà ó jà fún ìlú ẹ̀ ó ra Mẹ́kà kalẹ̀ you know if you are a leader today you are not working for today you are working for tomorrow I mean the future Ànábì dìde Ànábì dìde fún ìlú ẹ̀ ó dìde fún ìlú Mẹ́kà nígbà tí Mẹ́kà Mẹ́kà ẹ̀hún eh, kábà tẹ́lẹ̀ wọn ò bí ẹ̀dá òòlì débi tó wa òkúta gbágan gbàgan gbágun gbàgun ló wà níbẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní fúláàgì wèrè ló ń ṣe yín i don't care <laughs> òkúta gbágan gbàgan gbágun gbàgun ló wà níbẹ̀ àwọn èèyàn ò lè débẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni mecca ṣiṣẹ́ rí you will not go to mecca for one million naira trust me no amount of ẹ̀hún wáàsí tí wọ́n lè ṣe fún ẹ ipe tó bá dé mecca no amount of the wáàsí tí wọ́n lè ṣe fún ẹ you will not go to Mecca because o ò ní fẹ́ gbé injury wálé ayé to tó wọ́n fẹsẹ̀ rìn lọ Mecca èèyàn mélòó ló ń lọ èèyàn tó máa ní three three three months lọ three months padà bọ̀ èèyàn mélòó ló ń lọ sí Mecca but now ọdọọdún lẹ́lómi lọ Mecca bó ṣe Mecca ló ń lọ Mecca, ó ń lọ Mecca ó ń lọ sí múra ó ń Mecca ó ń lọ sí múra ó ń lọ Mecca ó ń lọ sí múra because ànábì ti jà fún ìlú ẹ̀ tell Olúwo Rashidi tell him to speak on your behalf to tell the government pé ebi ń pa yín many of you tó lọ kírun ó jẹun tó fi lọ kírun o tó ń bá bí ẹ̀dá kí à kí ìmáàmù gbé kíní dìde ń sìn hello wókìbá hello wókìbá gani bisimilahi rahmani rahim yaasi wali kure anili aki wàláì ẹ máa kúrò lẹ́yìn ẹ̀ ni wọ́n bí yín re wọ́n bí ẹ dá kí máàmù fẹ́ kí irun fẹ́ sìn kó wá bá ẹ̀ pẹ̀lú bákọ́rà ò tó bẹ́ẹ̀ wọ́ òkú máa pọ̀ <laughs> òkú máa pọ̀ lẹ́yìn máàmù yẹn gan òkú ó máa pọ̀ ní ẹ̀yìn máàmù yẹn gan ìmáàmù gan lọ́wọ́ ẹ̀yìn sí kí náà fi ń ka kí náà fi ń kírun iná àtẹná tó máa sáré ka iná àtẹná báyìí gan pẹ̀lú rọ́ọ̀ṣì ni fatia gan máa mú rushing wá why why tí wọ́n why tó ń rí bẹ́ẹ̀ ebi ń pa anybody ebi ó ń pa anybody tell Oluwo to speak on your behalf if he is a leader Jare, jàre jí má sùn tolu bá wà onkolos ìwọ má wà onkolos a leader Ànábì náà sọ nípa síwájú ẹ lọ bá àwọn àfáà yín o because ìfẹ́ kẹ́nìkan sọ pé bó ṣe pé kíní yẹ kò pé dáadáa mi ò gbédè ànábì ó jà ọdúnkúlẹ̀ aláwọ̀ náà ló ń sìn ànábì náà jà fún àwọn ìlú ẹ̀ lẹ́ṣẹ̀ ń lọ sí mẹ́kà èèyàn mélòó ló lọ sí mẹ́kà lọ́dún ask yourself èèyàn mélòó ló ń lọ sí mẹ́kà lọ́dún ó yá sí five five million times million èèyàn tó ń lọ sí mẹ́kà lọ́dún èló ló jẹ́ wò mí ọmọ nàìjíríà ni mi ọmọ yorùbá ni mí amẹ́ríkà ni mo wà iṣẹ́ ọmọdọ̀ ni mo ń ṣe if you don't know go and get that into your head ìlú tí mo wà iṣẹ́ facebook release this program jàre facebook ẹ bá mi kọ síbẹ̀ facebook release this program it's an educative program ẹ bá mi kọ sí comment section ọmọ àwọn olójáde yẹn gbé fàánù kékeré yẹn fún mi kí n plug ẹrú tí mú mi <laughs> gbé wá fún mi bíbí. About because mi kọ sí comment section facebook will release this program it's an educative program kì í yọkò nínú náà fún mi o plug your your anything hmm, má yọ anything o oh. má ní kò anything your your system me. system me. mi oh, yọ okay your charger your charger o hmm, eh, má yẹ yẹn charger ilé ẹ má bínú torí oh? lọ ẹ ó yá yọ yá plug yẹn fún mi kí n gbà fáǹsà rẹ ẹ bá Facebook release this program is an educative program this is where we learn we are learning here Facebook don't mind my action this is how I talk Facebook this is how I speak I'm a stammerer kálòlò ni so I have to speak I have to talk with all my body sweating fún àwọn tí ọpọlọ wọn ti yòrò kán lè bá gbọ́ nǹkan tí mò ń sọ èmi wà níbi bíi mò ń A tuber of yam is 11,000. God bless you, Mr. Kenny, for saying for eh, Facebook release this program. If wà Nàìjíríà, ìjọ́ wo ló ti jẹ iṣu be Kì í ṣe iṣu orí bẹ́ẹ̀dì ni mò ń sọ Many of you go oko yín ò lè mọ́. Jẹ̀díjẹ̀dí kọ́ ló mú yín, ebi ló ń pa yín. Oko yín ò lè mọ́. You think máa fọwọ́ bẹnu sọ̀rọ̀ fún ẹ, àbórí ẹ̀ ò pé ni. Máa fọwọ́ bẹnu sọ̀rọ̀ fún ẹ, ó dà pé orí ẹ̀ ò dáa. orí ẹ̀ ò dáa tí bíní bá jí láàárọ̀ ní few few years ago tó bá jí láàárọ̀ wọ́n bá kanlẹ̀ kó ẹ̀ ń dájí ó máa fọwọ́ pààkì ẹ̀ báyìí wọ́n máa fọwọ́ rún okú ẹ̀ kó lè ba wàhálẹ̀ ni tó o ti jẹun dáadáa ó máa ó máa kẹ aláwa kí bárú láàárọ̀ ló máa ṣe mọ́jú ìjọ ò lọ kó ẹ̀ ti lè gbẹ̀yìn. ebi ló ń pa ẹ́ mẹ́rin o jẹ̀díjẹ̀dí kọ́ ló ń ṣe ẹ́ ebi ebi ló ń pa ẹ́ ebi confam ebi ló ń pa ẹ́. <laughs> God bless ẹ̀ ǹdẹ́ bá Facebook release this program. Facebook will release this program. It's an educative and informative program. Ebi long ń pa ẹ́. Ebi ni. Ẹ mi share video, tẹ́ share, tẹ́ bá mi ẹ mi kọ comment, kẹ́ mi share. So Facebook will lè release àmọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ, ọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ sí ni. Ebi ni. Ọkọ ò lè mọ́. O ò lè mẹ́lẹ́ lọ súnmọ́ ìyàwó ẹ̀ mọ́. Àmọ́ ti dọmọ ọlọ́mọ. Ìyàwó ti dìyàwó oníyàwó. Obìnrin fọlọ́sọ gbéra kí lọkùnrin máa fi gbéra tell Olúwo if tell àwọn àfáà yìí bá ń ṣe any àfáà to bá ti ń ṣe wáàsí against Christian against Muslim put it in the comment section sọ fún pé àfáà ẹ dákun gbogbo agbára tẹ́ ń lò yìí láti máa fi bú àwọn oníṣẹ̀ṣe láti máa fi bú Kristẹni ẹ bá wa fi so fún bàbá Tinubu pé ebi ń pa ebi ń everybody including àwa tá wà you know why ẹnìkan ti kọ́ síbẹ̀ yẹn ó ní bus driver i know iṣẹ́ tó ń ṣe nìyẹn wọ́n ní bus driver wọ́n gba forty one dollar forty one dollar per hour ẹnìkan ti kọ́ sí comment section bẹ́ẹ̀ mo ti rí comment yẹn èmi náà pé iṣẹ́ táwọn ń ṣe ni bóyá kí n kúkú dáwọ́ konítàn Yẹmí Olúwo wọ́n wà ń bẹ̀ yẹn forty one dollar per hour asat bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ lórí tap tap send. Akala mo gbò mo kí yín mi ugu mo kí everybody tó ń mi Bi ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ i no tap tap send kẹ wá fi orúkọ mi sí má lo yorùbá wuyì o lo abiola lórí lórí tap tap send tó bá send owó kódà ko send one dollar tó bá forúkọ mi sí wọ́n máa fún ẹ ní ten dollar lo fe. ń ṣe pound à ń ṣe euro à ń ṣe gbowó là ń ṣe bí ṣe ń bá ìsọ̀rọ̀ tap tap send Owo ti lé ní one thousand six hundred one dollar one dollar is over one thousand six hundred naira lórí tap tap send lọ download rẹ tap tap send kó wá lo promo code Mini first transaction ni wọ́n friend. fún ẹ orúkọ mi Abiola abiolats wá forúkọ mi sí wọ́n á fún ẹ ten dollar o fẹ́ ṣe pound o fẹ́ ṣe ẹni owó ẹni tó bá forúkọ mi sí lákọ̀ọ́kọ́ yẹn wọ́n máa fún ẹ ní bónọ́ọ̀sì yẹn wọ́n máa dandan ni wọ́n máa fún ẹ now let's talk one over one thousand six hundred ní one dollar now let's make it let, let's say one thousand six hundred and somebody is putting it in the comment section pé òun gba forty one dollar per hour per one hour she one thousand six hundred times forty one one thousand six hundred ẹni mathematicians tẹ́ bá wà mi kọ comment section one thousand six hundred naira pa forty one ló ń gbà ní kan and you know sometimes when i'm doing show i will, I will be pressing kini mo ń ṣiṣẹ́ máa ṣe ṣó máa tun máa tẹ nǹkan i'm working for. tí máa wà nílé mo le si mo lè ṣe overtime máa wà nílé máa tún máa tún máa tún máa tún bẹ́ẹ̀ ṣe overtime o and uh, wọ́n ti program rẹ pé you can clock in from anywhere you are you clock in and you are working you are in the bus you are working you are sleeping you are working you are this sixty five thousand five hundred bàbá mi ẹ ṣe gan wọ́n ní sixty five thousand five hundred per hour and all this mumu we come out and say yeah ẹ mọ iye tí wọ́n ń gbalẹ lọhùn eh, men tí ò bá ma tó kó máa ṣẹ́kù wọ́n ní máa send owó sílé ṣẹ́yìn tẹwàá náà ìjàṣẹ lè send owó sí wa i am here doing ọmọ ọ̀dọ̀ ẹ̀yin family mi wọ́n tó ń mi yẹn mo family mi nìyẹn ó dà pé orí ẹ̀ ti yí àbí tí mo bá mú ẹ tí mo o mọ̀ pé ẹbí mi ni o mọ̀ pé ẹbí mi ni ẹ́ o mọ̀ fámìlì mi ni ẹ́ mẹ́rin yorùbá ni ẹ́ mọ̀lẹ́bí mi ni ẹ́ èmi wà bí mo ń sọmọ ọ̀dọ̀ mo sákò lé ni o èmi sá ni o tó bá ń gbọ́ ó sá ní alájà èmi sákò lé ni ìwọ wà ń lé òun náà fẹ́ sá o ráyè sá ni o ebi tí wọ́n á ń pa ẹ́ nílùú bàbá ẹ̀ tó bá yẹ pé bí ànábì ṣe ń ṣe ràn dandan nìyẹn tí ànábì ń ṣe pálapàla ànábì ń ṣe jákujáku pẹ̀lú Saudi you will not be able to go to Saudi after the bá perform hajj tán pé àwọn ọmọ Saudi ọ̀fi tó wà yẹn mú fóònù ẹ just google it on your phone èló ni àwọn ọmọ Saudi ń gbà lóṣooṣù láì ṣiṣẹ́ then google will tell you iye táwọn ọmọ Saudi ń gbà lóṣooṣù láì ṣiṣẹ́ google will tell you àìṣiṣẹ́ àdúgbò owó tẹ kó lọ sí hajj federal government soon subsidize it pẹ̀lú ninety billion àwọn governors wọ́n fowó sí over hundred billion naira ni wọ́n kó lọ sí hajj now ask yourself òpònú aláwa ṣéwù gbogbo fìlà yín fìlà táwọn àfáà bá múra tán àwọn bàbá ti wá bàbá mi o aláàjì aláàjì no nonsense bí ṣe guy bàbá mi ni mo yẹ kó mi dàbí ọkùnrin tí bàbá mi bá múra tán tó bá gbé fìlà wọn àbọ̀ bá gbé tàjí àwọn tàbí tó bá gbé sábàkà wọn wàá máa pe yé ìsọkùnrin ni bàbá mi hands gone, ọ máa múra islam máa mú ẹ ṣe àwọn bàbá lọ mẹ́kà wọ́n rówó lọ mẹ́kà wọn ò jẹ gbèsè lọ mẹ́kà wọn ò dẹ̀ rán wọn lọ wọ́n dẹ̀ ṣẹ̀sìn ó yá wá béèrè lọ́wọ́ ara ẹ̀ if Nigerian government can pay over hundred billion eh, i am not talking about million now me Yorubawuyi ọ̀rọ̀ million kan mo bẹ sọ yìí if they can, they can take hundred billion over hundred billion láti fi subsidize subsidize nìkan nìyẹn o kò over five million táwọn aráàlú san o subsidize pé ẹ̀dínwó a orí owó God bless you oh, hundred billion yẹn owó ta ni no I am just asking you hundred billion tí wọ́n ní kọ́kọ́ lọ sí hajj owó ta ni òbí èrò ni dìdìrín ni ẹ hundred billion yẹn owó tó máa fi fún ọmọ ẹ ní free education òun náà kó lọ sí hajj yẹn owó tó máa fi kọ́ free hospital health care òun náà kó lọ sí hajj yẹn ó mọ̀ a ó lè mọ owó tí wọ́n máa lò fún security tí àgbẹ̀ máa fi lè lọ sóko òun náà kó lọ sí hajj yẹn. Oluwo should have come out and speak on your behalf and say something. Baba, I ní ẹ má subsidize But kile lẹ máa ṣe wa ni Nigeria. Boya ò tí ì gbọ́ lọ sí orí àwọn channel TVs. If you think aṣíwájú kan ó ń ṣe ẹ̀sìn Nàìjíríà, na lie. <laughs> Irọ́ ló pa owó hundred billion yen tí wọ́n pọ́ ti dìjà ó mọ̀ wọ́n ti gbé EFCC ti gbé ẹ̀ńtán kówó yẹn fún ó kò sápò ni and that kind of person will come out and say eh, àwọn ẹ má ṣe ẹ̀sìn ṣẹṣẹ ẹ má ṣe kínní kan ẹlẹ́wẹ́ kílẹ̀ olúwo náà lọ sí ajá bí ó lọ sí ajì they play ayé ẹ náà fi wọ́n fa ayé ẹ gbá gọ́ọ̀mù àbí kí náà máa fi wọ́n fa ayé ẹ gbá géèmù ayé ẹ wọ́n fi wọ́n fi ń play tennis ó yá po po po ayé ẹ wọ́n fi ń play tennis ni wọ́n fi ayé ẹ. They know what they are doing, not for you, not for Allah, àbí Allah. Not, they are not doing all these things for Allah. They are doing this for themselves, man. Ludo, God bless you. They are doing this for themselves, not for you. 100 billion, God bless you. Ọmọ ìkan sọ pé kí ni ọkọ̀ WhatsApp àkáǹtì again. And Ẹni tí wọ́n kówó yẹ fún, ṣèbó lórí ẹ̀sìn ni. Ṣèbó lórí ẹ̀sìn ni. Bèrè lọ́wọ́ rẹ̀ ló ló kọ́kọ́ lọ sórí TV TVC Channel TV whatever TV Elu èló ló kọ́kọ́ wọ́ ṣàkáǹtì ẹ̀ ó kọ́ gbé three billion gbam lẹ́yìn tó lọ́gbọ̀n gbé contract fẹ́ nìkan contract yẹn ibo ló wọlé sí wọn ò rẹ́jẹ̀ wọn ò rómira contract yẹn padà mọ̀ pé òun ló sign contract òun ló gba contract ṣe bá ṣíwájú ẹ̀sìn ni wake up my dear G. G. To bá pé church ló ń lọ church yẹn bá sọ pé every day you go to church ẹ ibi tá a dé lè ní nísìn ni pé ẹ àwọn jésù ń bọ̀ ẹ má ṣe àwọn mùsùlùmí ẹ má tẹ̀lé wọn ìkà ni wọ́n àwọn mùsùlùmí ò dáa ẹ àwọn babaláwo ẹ ọmọ kúrò ní chọ́ọ̀chì yẹn kúrò ní chọ́ọ̀chì yẹn come on pásítọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ tó wà nílẹ̀ yìí èló náà ti epo eight hundred and seventy seven naira ìbáwa sọ̀rọ̀ síta ìbáwa Tinubu epo eight hundred and seventy seven naira NNPC gbé kalẹ̀ o ó sọ̀rọ̀ ní pásítọ̀ ọ̀bẹ ọ̀gbẹ́ olúwo wa bọ̀tà àwọn àwọn a ti ń gbé orí èèyàn one thousand ẹ wá kẹyìn sókè come on n tó kàn láyé ẹ̀kọ́ yẹn Nigeria of today ẹ̀sìn ta ní ẹ̀sìn kọ́ la nídìí lọ́wọ́ ẹ̀ má yẹ kí anybody tán ẹ o má yẹ kí anybody tán ẹ àwọn tó wà nílùú òyìnbó bíi tó wà wà rí wọn lọ́rọ̀ ní ọ̀nà net. sílẹ̀mí ni kí n sílẹ̀mí strep ẹ̀sìnkì nàlá irọ́ ní gbogbo ẹ̀. àfìyí tí ò bá ṣiṣẹ́ nínú wọn ní wákàtí márùn-ún ẹ̀ máa pé ọlọ́run sọ pé yorùbá wuyì ló sọ bẹ́ẹ̀ ni mo challenge wọn any one of them wọ́n wá face mi wákàtí márùn-ún àsìkò tí wọ́n àsìkò tó yẹ kí wọ́n kí ni wọ́n kí irọ́ ni iṣẹ́ méjì mẹ́ta ni mí ń fà nínú wọn àyílà inú tírẹ́ẹ̀nì ó fẹ́ lọ clock in wọ́n máa sáré kò sẹ́lẹ̀ lamẹ́ríkà o wọ́n máa sáré lọ ni ẹ̀yin tẹ́ ń wà tẹ́ bá pàdé wa lójú ọ̀nà <laughs> ìyá aláwùsá ní including me tẹ́ bá pàdé wa tẹ́ bá ti ń sáré lọ níbi bíi ẹ̀ nílè dúró kí wa ẹ̀ nílè tá a máa dí gbogbo àgàgà ní òtútù wàá pọn báàgì ni à ń lọ nìyẹn ta ló ráyè wèrè mo wá post ibi tí wọ́n ti ń yìnbọn ẹ rí ìkọ̀kan sọ nígbà níbẹ̀ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ olúwo lẹ̀ ń sọ olúwo ń kà ni i am saying i am repeating it let him sue me to court ẹni kó olúwo sue mi mo ń repeat ẹ̀ fún yín olúwo ń kà ni àwọn alálẹ̀ ti fún lọ́fun wọn fún ọ̀fun ẹ̀ tó ṣe ń sọ̀rọ̀ pé èèyàn kínní kan apẹ̀ èèyàn kínní kan is that what we need what we need now ni ẹni tí ẹnu ẹ̀ gbó bíi Sunday Ìgbòho tó lè fèsì Buhari tó jẹ́ ọmọ Fúlàní Sunday Igboho Sunday Igboho can face Buhari tó jẹ́ ọmọ Fúlàní and Olúwo and your affairs cannot face Tinubu then kọ́ńkọ́ kó ṣì dànù kọ́ńkọ́ kọ́ yẹ kí ni kí wọ́n kó ṣì lọ wọ́n kó ṣì wọ́n kó ṣì dànù kọ́ kó ṣì lọ síwájú wọ́n kó ṣì wọ́n lọ síwájú a nídìí èèyàn tó máa sọ̀rọ̀ fún wa a ní fún àwọn tó máa bọ́ ta sálámà lẹ́kún bàbá Tinubu bíi ta ìdè ànábì sọ wípé ẹ̀gẹ́dẹ́sẹ̀ngẹ́ ẹ̀ẹ́rẹ́rẹ́ this is what we need àwọn tá a nídìí nìyẹn ẹ mú ẹnìkan jáde nínú yín tó lè sọ̀rọ̀ bíi Sunday Igboho nínú ẹ̀yin gbogbo ẹ̀yin àfáàní mo I challenge you guys mo challenge yín bring out one person that we love is ànábì tèmi ànábì tèmi oní Sunday Igboho either you like it or you don't like it and èmi mo kọ́kọ́ Sunday Igboho ní ànábì mo wò báyìí pé kí lọmọkùnrin yìí ànábì lọmọkùnrin èmi mo kọ́kọ́ Sunday Igboho ní ànábì torí pé kí ni ànábì ni ẹni ẹ̀ṣà ni òrìṣà ni ẹni tó lọ́hún ṣàdá ni ẹni tó lè fi gbogbo oníyẹn kalẹ̀ àáfàá mi ò tí ì ní kẹ̀kẹ́ o ṣùgbọ́n ó bẹ̀rù kú ó bẹ̀rù kú kò lè ọ máa sọ Tinubu ráìsì wọn wọn ò bí dáadáa kò ní fẹ́ fẹ̀mí ẹ̀ play gamble ọkọ̀ tó bá Why wáyé tí ò bọ́ta kó fẹ̀mí ẹ̀ play gamble fún ẹbí Sunday Igboho tó fẹ̀mí ẹ̀ play gamble olúwa wa da ìkísà kan borí yes eh, i am share this video kó lọ kan kó lọ kan ẹjọ́ ń ṣí èrè papọ̀ <laughs> àbẹ̀jọ́ ẹjọ́ ń ṣunú papọ̀ a wá da àkísà kan borí nígbà tí àwọn ẹlẹ́bọ ẹ̀kìtì kan ẹ̀rẹ́ ẹlẹ́ bóyá wa lanu kalẹ̀ eléyìíkìbí eléyìíkìbí eléyìí pẹ̀lẹ́bí ẹbí ti fẹ́ fọ́ ojú yín ẹbí máa fọ́ ojú anybody níbi tá a bá dé yìí Tinubu lọkọ̀ ìyá yín Tinubu á ṣe sàǹdóró fún yín and no amount of èpè no amount of èpè ah bàbá mi lẹ́kìtì ẹ̀ káàbọ̀ sà no amount of èpè tẹ̀lé iṣẹ́ fún Tinubu tó máa mú ẹ lọ kọ́ka ẹ lẹ́mìí sọ bẹ́ẹ̀ ipa tẹ bá pòsè ara ló ṣe máa fi san no amount of èpè tẹ lè ṣẹ́ fún Tinubu tó máa mú you know why many of you àwọn olóṣèlú wọ́n ra ayé yín ni wọ́n ṣe kí ni wọ́n ra ayé yín many of all your leaders dey go to olóṣèlú bàbá mo lọ́mọ ọjọ́ wọ́n máa dìbò fún yín ẹ fún mi níye báyìí wọ́n máa dìbò fún yín mo lọ́mọ ọjọ́ and olóṣèlú wọ́n máa gbé òbítíbitì owó fún aṣíwájú ẹ owó ni they paid already fún ayé yín olórí yín dẹ̀ ti gbà aṣíwájú yín ti gbà tẹ bá ṣàṣàlátù tán tẹ kúrò ní church ọ̀rẹ́ kúrò nílé ìjọsìn ifá i'm putting everything together wọ́n ra pure water fún yín ó ti mu níbẹ̀ ó ti gba owó ayé yẹ and when the olóṣèlú gets there business ni wọ́n ṣe mẹ́rin when you invest o my, o my, expect income o my, expect gain business ni wọ́n ṣe so don't tell don't don't have it in your mind pé they will get there and my, eh, investing. wọ́n uh, ma invest àwọn adébẹ̀ eh, eh, ọmọ kàtàbátì àdàmú Tinubu <laughs> ó wá kàtàbátì àdàfún Tinubu na play you dey Ọlọ́run dey play He paid. All these politicians, including Obi, Atiku, what is sanwó ayé So business the one ní wọ́n ṣe and they expect profits. Come on. That is why olórí Olori ni onile ò They will not be able to face them. They won't. You tí ò bá dẹ̀ gbowó lọ́wọ́ wọn face wọn. You know why? kò fẹ́ kí wọ́n léhùn sẹ́yìn òdì bí wọ́n ṣe lé Sunday Igboho sẹ́yìn òdì ó gbọ́ ọmọ bàbá ọmọ bàbá Adébóyè if you are a Christian ọmọ bàbá Adébóyè ọmọ bàbá Adébóyè how many billions ni contract tí wọ́n sọ pé wọ́n fún ọmọ bàbá Adébóyè tí ò ṣe billions I mean when I say billions billions of naira ni ọmọ bàbá Adébóyè ni contract tí wọ́n sọ pé wọ́n fún tí kò ṣe you think anything will happen ṣingbingin tó bá tẹ bọ́tì náà wọ dáadáa tọ́wọ́ bá kan ọwọ́ kò sí ní tó máa ṣẹlẹ̀ ọlọ́run kò sí ní tó máa ṣẹlẹ̀ ayé tiẹ̀ ó ti gò sí níbẹ̀ nìyẹn because kó tó fún ẹ contract wọ́n á rí i pé o ní crowd these our leaders they create crowd and when the when they have when you have heavy crowd you know Nigerian politicians wọ́n wọ́n wọ́n ní ọpọlọ they are so brave bó jẹ́ pé ọpọlọ jìbìtì náà ni wọ́n ní wọ́n sì lọ ọpọlọ kan tó pọ́n wípé mùmú lẹ́yìn tẹ́jọ́ ọmọ Nàìjíríà Baba Adeboye is telling us pé eh, Nigeria problem is um, eh, ó ní ẹ̀ṣẹ̀ wa ni ẹ̀ṣẹ̀ wa ló fa tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà àdúrà Baba Adeboye eh, Holy Ghost ọ̀tá ilé ọ̀tá òde ogun gbá ogun àwọ̀ egegede nálẹ̀ you are gbàdúràyín Baba Adeboye ọmọ is collecting um, contracts of billions of naira and kò ṣe ṣáṣíwájú ẹ̀sìn kọ́kọ́ yẹn ṣe aṣíwájú spiritual problem God bless you sir ṣáṣíwájú ẹ̀sìn kọ́kọ́ yẹn <laughs> ṣáṣíwájú ẹ̀sìn kan kọ́ yẹn aṣíwájú ẹ̀sìn ni now àwọn olóró wọ́n fẹ́ ṣe protest àwọn olóró gbòòrò jáde ọmọ tó bá jáde kó o máa ṣe protest ìgbìnìgbà gbòǹgbòǹgbò àwọn olóró bẹ̀rẹ̀ sí ní ṣépè wọ́n gbé èrò jáde ìtúsẹ̀ náà ọ̀fẹ́ dey play orò bóyá ọ̀fẹ́ ni àwọn olóró gbòòrò jáde orò bóyá ọ̀fẹ́ ni dey play dey what dey play dey play wọ́n ti gba owó orí ẹ ìwọ tó ń tẹ̀lé wọn àwọn olóró yẹn ń sìn iye tó bá ń kún wọn fún wọn èló lè po léènì ṣé wọn ti nà tán tí ó lè kàn tó wà ńlẹ̀ this is what i am telling you Ji, má sùn ohun tó ń bọ̀ lọ́nà i don't know if i okay ó dà pé ó rí bẹ́yìn ẹni tó bá ti rí fídíò tí àwọn boko tí wọ́n fi ń bú fún ọ̀yà ńlá ìyá Tinubu ẹ bá mi kọ́ sí comment section àwọn boko wọ́n ń bú fún ọ̀yà ńlá ìyá Tinubu ó gbọ́n máa mú wọn wàláì wọn ò ní mú mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ orí tiktok àkáǹtì wọn wà ń bẹ̀ wọn ò delete ẹ o wọ́n ń bú Fúyọ̀yálàyà Tinubu i don't know if i will have it on this phone mo lè má lè ṣú ẹ̀ fún yín nǹkan tí wọ́n gbé dání but if i have it on this phone orí fóònù tí mo fi ń ṣe kíní yẹn ló tí mo fi ń ṣe okay ó wà níbí àwọn ní sotírójú wọn ó wà lórí orí star blog mo ti fẹ́ play ẹ̀ fún ẹ wàá gbọ́ bí wọ́n ṣe ń ha ya ńlá ìyá Tinubu fùrọ̀yà ńlá ìyá Tinubu tó ń bá bí wọ̀re ohoho tó ń bá bí ẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bú kánsẹ́lọ̀ àdúgbò yìí tó ń bá bí ẹ dáadáa bú kánsẹ́lọ̀ àdúgbò yìí tó bá tó bẹ́ẹ̀ kàn mú bo ojú ẹ bo ọwọ́ ẹ bo everything kàn bú kánsẹ́lọ̀ kánsẹ́lọ̀ ni kò bú wàá ṣẹ̀wọ̀n kí ni reason ẹ bá mi kọ sí comment section tí ìwọ gbọ́dọ̀ bú kánsẹ́lọ̀ tó máa fi ṣẹ̀wọ̀n ṣùgbọ́n táwọn lè ha fún ẹni àwọn tó bá gba haúsá wọ́n máa sọ kíní yẹn because mi fẹ́ máa sọ àgbàlagbà ní bàbá Tinubu bí kẹ́hìn máa bú òbòyá láàyè èèyàn àwọn tó tu èmi gba haúsá àwọn tó tu ni díkọ̀dá ní sùúrù díkọ̀dá ní sùúrù díkọ̀dá ẹ kí n bẹ fi sí spíkà kò lè la etí ẹ kò gbọ́ táwọn bá lè búfin rẹ láyà Tinubu lórí internet tí wọn ọ̀dẹ̀ mú wọn tí wọn ọ̀dẹ̀ bí wọ̀re kò complain wàá ṣe ó máa ṣẹ̀wọ̀n ní oníṣẹ̀wọ̀n kẹ́ bọ́mọ Yorùbá ni ẹ́ ó máa lọ sẹ́wọ̀n tó o ti wáyé pé second class ni second class ni ẹ ní Nàìjíríà ó ti rí bẹ́ẹ̀ because àwọn eléyìí sí wọn mọ̀ pé wọn ò gbọ́ pa wọn ò gbọ́ po they no hear wetin devil talk àwọn tó ń wò yìí àwọn ọmọ yìí àwọn ọmọ àyà àyà ni wọn ò ti rí wọn ìsígí ni àwọn ọmọ yẹn nìyí now láì tí ẹ lè kó gbọ́n tí wọ́n ń sọ fòyà láyà Tinubu náà bù díkọ̀dá báwo sọ̀rọ̀ ní spíkà náà ah. abẹ́yìn náà tún ń lo iṣẹ́ ni ló mi mọ̀ pé máa plé ẹ̀ we are not the same they are first class citizens díkọ̀dá díkọ̀dá yá bú ọmọ abú Tinubu ṣe máa gbọ́ nǹkan tó sọ. So dikko da dikko raɗɗa yake ka ci uwa ka tulumba ka ci uwa ka ka baci ka ci uwa tulumba ubanka tulumba ubanka cani uwa ka gara mana ba mun jira ni cani uwa ka tulumba ubanka <laughs> wato yaka tulumba ubanka tulumba gigenge tan ba bi ere tan ba bi ere bosta ko kakuli àbí kí <laughs> aya àwọn mele àwọn ọgbọ́n pa ọgbọ́n ko ero yere ti debu tan ayi ah aya You say, Isigini. <laughs> Isigini. Tóyọ̀ sí Adésọ̀yà tọ́pọ̀ mi bá rí kinní ẹ̀ ni. Ó wà lórí bíbí But Ah me, mi mọ̀ pé máa pẹ́ báyìí you, show yìí. Tóyọ̀ sí Adésọ̀yà tó ń ṣe Don't lọ wo ohun won't ju ẹ̀ rí. Bí á next show me, mi mo lè máa fi síbẹ̀. Tóyọ̀ sí Adésọ̀yà lọ wo nǹkan tó ju ẹ̀ rí. Wọ́n pa driver driver wọ́n pa wọ́n bí wọ́n pé ṣé Yorùbá ní anybody Yorùbá fẹ́ pa ẹni kò sẹ́ni tó máa mú wọn <laughs> nothing tó máa ṣẹlẹ̀ kò sí èèyàn kankan àwọn ọmọ àṣàkẹ́ wọ́n ti gé etí wọn lọ wọn ò dẹ̀ bí anybody rẹ̀ tó máa bú Tinubu tí èèyàn kan ò ṣẹlẹ̀ tó ń bú fùrọ̀yà láyé because mi fẹ́ dárúkọ ẹ̀ ẹni tó sọ fún mi ó ní kíní iye ìyàbọ̀ pò ìyá Tinubu náà ń bú yẹn wọ́n dẹ̀ TikTok. síta wọn ò bójú wọ́n ṣe lórí TikTok wọ́n ní ìyàmọ̀pọ̀ ẹ̀mọ̀kọ́ tó ń pè ní ìyàmọ̀pọ̀ ìgbín onírun ìyá ni wọ́n ń bú wọn ò dẹ̀ lè mú wọn wọn bá wá gbàwọ̀ mú ta ló máa gbẹ́ kalẹ̀ kò sí tó máa ṣẹlẹ̀ láyé sọ fún yín pé Nigeria is not for us ṣó ti wá yẹ ń sìn wípé Nigeria ò kì í ṣe tiwa àwọn tí wọ́n ní Nigeria òun ń wò yẹn Nigeria is for them àṣemánà ni wọ́n wọ́n lè pa anybody wọ́n lè jẹ anybody gbé kò sẹ́ni tó máa bí wọ́n pé kí ló ṣẹlẹ̀ kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ torí àwọn believe nínú ẹ̀sìn ọlọ́run ọ̀gbọ́n believe nínú ẹ̀sìn wọn kó ẹ̀jẹ̀ wọ́n bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ ẹlùbẹ̀ sí ń jẹ ẹ ẹ bẹ̀rù olúwo ń kà ni mo tún tún sọ olúwo ń kà orí olúwo ti orí ẹ̀ ti sọ sínú kí má pè lólùwò because olúwo yẹn àpèrè àwọn bàbá wa ni Rashidi orí Rashidi ti sọ sínú ẹ̀mí Rashidi orí ẹ̀ ti yí sínú. <laughs> orí Rashidi ti tẹ̀ ogun gbọ́ torí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé náà orí yín ti tẹ̀ orí yín ò tẹ̀ nìkan orí yín tún yẹ̀ nǹkan kórí yẹn bá tẹ̀ ọ̀tọ̀ ni orí yín tẹ̀ orí yín tún wá yẹ̀ we need a good leader a good aṣíwájú a good um, agbẹnusọ speaker that can speak for you that can speak for me despite the religion okay kí Rashidi má sọ̀rọ̀ fun àwọn Christian let Baba Adeboye come out and speak for the Christians kí Rashidi má sọ̀rọ̀ fun àwọn oníṣẹ̀ṣe let Baba Elebubon come out and speak for oníṣẹ̀ṣe but tell Rashidi to speak for you and Anabi Muhammad spoke for his people O sọ̀rọ̀ fún ìlú ẹ̀ o jà fun ìlú ẹ̀ ó ṣe i will tomorrow ọlọ́run jíwáre i will post a video níbi tí Rashidi ti ń sọ fún yín pé ẹ lọ dìbò ìwọ tó kàwé tó ríṣẹ́ kí ẹni ọmọ wa ta fẹ́ gbé síbẹ̀ kó wá débẹ̀ kí wọ́n rí ọmọ wa ọ̀hún mú kí ní ẹ wá bá mi kó sọ pé wọn ò ní gbà ẹ síṣẹ́ kí máa wọ́n tó máa wá ṣe. I have the video with me I will post it ọ̀hárí ibi tí Rashidi ti ń brag ok ìwọ tó kàwé bóyá mú cv ẹ lọ bá Rashidi nìsú ní kó wáṣẹ fún ẹ ẹ má bínú fídíò fóònù mi tí mo lò yìí o fóònù yìí o àkàrà dábàá fóònù mi ni mo lò bóyá mú cv ẹ lọ fún Rashidi nìsú ní kó wáṣẹ fún ẹ yahoo ni babaláwo lè lẹ́vìbọ́dì ọ́sùlà lẹ́vìbọ́dì kí ni mo sọ fún ẹ if your emir ṣé òun ṣeré nàbó òun ṣiyèrè if your emir Rashidi can buy ring light ó ra ring light ó ra ipod no ọmọ ìyá mi má tán rẹ Rashidi ra ring light ó ra phone ó ra ipod ó ń go live ó ń record ó ń send ẹ síta man content creator ni o owó ló fi ra ipod ẹ̀hún ipod yẹn owó ló fi ra he is doing his business and he want to come on limelight for people kò lè mẹ́jọ kò sáàfin bí àwọn ọba tó kù he need to come on eh, ẹjọ́ ẹ wo mi o ọmọkùnrin náà ò bá gbéyàn síwájú ẹ kú ò ẹ kú ò jẹ́ kí wọ́n rí mi ọlọ́run ò tí fi ẹ hàn ni ìfi àṣẹ kan kú ò kan rí ẹ ọkùnrin kúkúrú tó ń tọ́ pé lọ gorí igi pé jésù rí ṣùpọ́ náà fi hàn ni ẹ kú ò jẹ́ kan rí mi ọlọ́run ò fi ẹ ni there are many of us that are doing well many obas tí wọ́n ṣe dáadáa nínú ayé tọ́lọ́run fi hàn ọlọ́run ò fi ràṣídì hàn ló ṣe lọ́ra ló ṣe lọ́ra ọba lọ́ra ring light wẹ́ ọlọ́run kì í ṣọba ló lẹ́mí àlòwà ṣéwù ṣéwù ni ṣéwù ṣéwù lọ́ra ring light yọ ṣéwù even buhari ọmọ musa cannot even buhari buhari musa buhari ọmọ musa àwọn àfa àwọn àfa tí wọn ò ṣéwù pàápàá let me put it that way àwọn àáfàá tí wọn ò ṣe wù àwọn àáfàá wo lẹ mọ̀ tí wọn ò ṣe wù Buhari ọmọ Musa if you see any àáfàá coming online all these àáfàá coming online eh we are all doing business man business mo wan ṣe olè everybody yahoo ni babaláwo olè everybody if you are here i put on my ring light i put on this but pe mi ò tẹ̀ ní ring light iye <laughs> máa gbọ́ kọ́lọ̀kọ́lọ̀ fóònù tí n bá lò kọ́lọ̀ ló máa gbé wá i put on ring light i spend my time talking at the end of the day Facebook is gonna pay me tó dẹ̀ yẹ pé wọ́n dọ̀ wọ́n ti page mi jẹ́ Facebook kì í sanwó gidi tó máa sanwó dáadáa I will not lie for you Should those time I'm doing giveaway for you guys Eh? But ọgbà tí mo ṣe giveaway ṣe pé mi sọ pé eh, mùsùlùmí drop your account Christian drop your account I don't do that I am for everybody why I am for nobody nígbà yẹn Facebook ń fún mi lówó mo fọlọ́run bá búra mo ti over one thousand dollars lọ́wọ́ Facebook rí am not talking about now mo ti gba over one thousand dollars lóṣù lọ́wọ́ Facebook that's why you see me that time i will do give away. ẹ wá giveaway because tí má ti gbà i'm like ebi ń pa àwọn èèyàn dada ẹni ó bú ṣìlámù ó bú ṣìlámù gbogbo yín bẹ̀rẹ̀ sí ní rìpọ́ọ̀tì péjì yẹn i just dey laugh mo ń fi ń ṣe yẹ̀yẹ́ ni because either i come on Facebook i go shop i go go work either i no come on facebook i go shop i go work either i go out i go shop i go work either i dey my house i go shop i go work all those struggles tí mò ń ṣe nígbà facebook will pay me i will shift Oh no, my half fún yín máa ha fún you pé ó oh drop your account You only buy. oníbàárà oníṣẹ̀ṣe share ẹ ọláwo ní drop it until táwọn find, yín tí wọ́n arrange àwọn àfáà yín tí wọ́n arrange tí wọ́n gbé ọmọ tó parọ́ mọ́ mi dìde àwọn àfáà yín náà wà lẹ́yìn ẹ o kálébí ẹ ń pa nísìn does that stop me láti má jẹun so stop me láti má mo ń fáyìn sí ni because mi ò ní gbé ẹrù ẹlẹ́rù kí wọ́n fa tèmi dání i will do what i can do and i will use that money láti feed ara mi ìbáwọn àfáà yín ni wọ́n arrange ọmọ tí wọ́n gbé dìde tó ní mo gbóhùn lọ sí Libya Mabuba àwọn afáyín ni and many of you you are saying uh, eh, child trafficker the more you put negative comments the more ti Facebook tó ń já fíwàsì mi wálẹ̀ bó tẹ̀ sí one hundred nísìn tẹ́lẹ̀ tí máa ṣe show látòrí two thousand eh, washing all the six washing but to God um, I have to say Elédùmarè ṣeun because there are many people in this world àwọn kan wà Maybe bíbi tó rẹ̀ bóyá bóyá tó rẹ̀ ní ẹ̀jẹ̀ mi àtolóyè Sunday Igboho ṣe ṣiṣẹ́ pọ̀ àwa kan wà nínú ayé tó To ba to ba bá yẹ ká kúrò níbì kan tábà kúrò lásìkò Elédùmarè máa ń gbé àwọn tó máa push wa kúrò when I was on Facebook máa ṣe Facebook kíní kan owó yẹn máa gbà máa fún yín gbàtẹ́ bẹ̀rẹ̀ sí ní report page mi gbàgbọ́ àfa kíní kan mukadamu kíní kan report your page you think I will say facebook i will write appeal mi ò ní kọ appeal yìí because owó tí mò ń gbà lórí ẹ̀gàn family mi gan máa ń bú mi ni pé kí ló dé bó jẹ́ ń ṣiṣẹ́ tó aláṣọ one one dollar aláṣọ five five kobo because i believe mo wà níbi ìkan to yẹ pé mo lè i can use my i can sacrifice myself for you guys tí mo lọ sí iṣẹ́ tí mo bá dé màá tún pépé pàpà màmá dáná gbẹ̀mí màmá ṣe ṣó màmá làágùn because i want to to accumulate some earning kí n gba owó lọ́wọ́ Facebook so I can share it for you at the end of the month so I can share it for you guys. Mukada, kini kan report your page you think I go come I go my call appeal appeal Facebook Mukada, muk. I will not write it yo ẹgbẹ́ wálẹ̀ and from there làwọn èèyàn sọ fún mi pé madam content yín àwọn èèyàn fi ń jẹun YouTube why are you not on YouTube mo wá mo bọ́ta mo ṣe sọ pé ẹnìkan ọgbẹ́ iṣẹ́ mi lórí youtube kíní kan kíní kan mo bú ẹnìyẹn pé máa report page ẹ ẹni tó máa report page yẹn máa sọ èmi ò èmi ò lẹ́mìí ìkà ariwo tí màá pa náà nì mi lẹ́mìí kẹ́yìn ṣe kà wọ́n o máa report page ẹni then that guy called me ara àwọn tí wọn ò ní gbà káburú ṣe ẹ̀mí yorùbá wuyì nìyẹn he called me and he said ah mami ẹ lè ní kí n má gbé ṣòyìn mo máa gbé ṣòyìn i'm like kí ló ṣe kí ló gbé mi ṣó gbé nǹkan mi ni ó ní ẹ wo òun dáadáa kò sí ní tẹ́ fẹ́ ṣe iye tẹ́ bá fẹ́ máa gbà lóṣooṣù ní kẹ́ ẹ sọ it might be watching me now ṣó ìgàn bí ó sì tún máa gbé ó ní iye tẹ́ bá máa gbà lóṣooṣù ní kẹ́ ẹ sọ ó lóun àwọn máa gbé ṣó yín mo mọ ètò ọ̀fà mi lórí ṣó mi I am saying this live and direct ó lọ́mọ school òun òun jáde school òun ò lè ríṣẹ́ òun náà pẹ́ ń sọ̀rọ̀ àwọn èèyàn dẹ̀ ń kó jẹ òun náà máa lò lórí péjì òun ó oh, ọmọ school ni ó jáde òríṣẹ́ ó béèrè lọ́wọ́ mi i am saying this if you are in this show kọ sí comment section ó lọ ọmọ ó ní iye tí wọ́n fẹ́ gbà ní kí n máa mo máa yẹ tó fi lọ mí pé kò mọ bá fún mi lóṣooṣù every month then i say go ahead use my show use my content build if you want to build your youtube take this show use it kó bọ̀ o content creator tó bá ti pọ̀ òun lo show mi mo gba one sixty lọ́wọ́ òun ikú bọ́ta kó sọ ṣíṣì go ahead. Eh? go ahead má lọ Lo, another tó ń lo show tó ń lo anyone you know how many how many mami mami ẹ ẹ mo kàn ní kí kí kí fún yín ní ọ̀kan lóṣù yìí ọ̀gbẹ́ni lọ náwó ẹ lọ fáwọn family lọ fáwọn ará àdúgbò yín I am a leader God bless you lọ fáwọn ará àdúgbò yín lọ ná take my video use it get money put it on Facebook I will not give you copyright even if even though I like me even if you don't like me use it i don't go give you copyright o oh. copyright for waiting. ẹmọ má má my edit ẹ mo kẹ́ nìkan tó máa ń lo show mi àwa lọ edit àwa fast forward ẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn àwọn tó ń wo gan máa kọ síbẹ̀ we don't even hear what you are saying gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ i don't we don't even hear what this woman is saying because so far má edit here. take it use it make money feed yourself èmi náà ò ní tálíkà ní mí ṣùgbọ́n ebi pa wá jura wa lọ when you guys are reporting my page àṣẹ ní í ṣe rẹ <laughs> then that guy oore lórí máa ń wọ́tọ̀ a ní jẹ ara wa àǹfààní ara wa la máa jẹ that same guy called me and said mama kí ló tẹ̀ sí lórí YouTube i'm like ah mo wà lórí youtube kí ló tẹ̀ monetize page yín ah, ẹ mo ti tán monetization and he said ah mama the guy the way wey we dey run now? o ó yá ẹ ṣe báyìí ẹ ṣe daddy call me on video call mama ó yá ẹ tẹ yẹ tẹ báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ gbà báyìí ẹ gbẹgbẹ now i'm on youtube monetizing my page okay okay all right i'm done <laughs> please ẹ̀sìn kọ́ ló kù ta need all these olúwo the alfas the the pastors and pastors they kì í sábà bára wọn jà àwọn oníṣẹ̀ṣe náà kì í any alfa you follow any pastors any ìyá kùránì or whatever tó bá fẹ́ tẹ̀lé Mama Ejima, màmá èjìmá please enjoy jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi please ẹ make a kúnlẹ̀ for you Enjoy, jọ̀ọ́ enjoy. if you love me you will Yorùbáwùyí please èmi tẹ̀kọ́lẹ̀ love if you love God tẹ́ bá love ọlọ́run lára mi ẹ bá mi follow Mama Ejima, Mama Ejima tv ara àwọn ọmọbìnrin wa tí ò fẹ́ lọ ṣaṣẹ́wó ó lè wà nílé ọkọ kó máa yàn àlè kó máa ṣe olóṣó kó máa ṣe pátán bẹ́ẹ̀ kò fẹ́ ṣe bẹ́ẹ̀ ó ń create content díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ẹ bá mi follow màmá èjìmá put your your page link on this video ẹ wo ẹ jọ èmi náà ti follow ẹ ó máa ṣe content content ẹ̀ dẹ̀ máa ń dùn. <laughs> content àwọn Kamo State àwọn Abiola quit Abiola àwọn Tóyìn Abraham àwọn content creators ẹwà àwọn Ìbò tí wọ́n make owó yẹn àwọn Ìbò mama Ejima entertainment tv ẹ bá mi follow ẹ àwọn Yorùbá ẹmọ kan yẹ kí n ṣèké fún yín ẹ yẹ kí n ṣàmẹ̀bọ̀ fún yín mama Ejima tv mi ò mọ̀ bóyá christian ni bóyá muslim ni bóyá oníṣẹ̀ṣe ni àmì òkí ẹ̀ láti mọ̀ ẹ follow mama Ejima tv ẹwà àwọn ọmọ Ìgbò tí wọ́n fọ́lù ara wọn bọ̀dà Mike ó lè ní all oh, disobedient paper family ó oh, yá share this video share this kò tí sọ̀rọ̀ akọ́kọ́ máa pariwo share this video ah, Tinubu ó ti yàgbẹ́ ó ti and you will see ọmọ Ìgbò ọmọ jẹ́rì the more tẹ́ bá kọ́mẹ́ǹtì the more tí fídíò yẹn máa go viral the more tẹ́ bá share the more tó máa go viral ẹ wọlé tí ọlọ́jọ́ kó máa lọ síwájú sí o bọ̀dà Mike tó ṣí ní last year ẹ wọlé yẹn eh, àwọn Ìgbò àwọn Ibo. àwọn ọmọ Ibo. tí wọ́n ṣe content mo ráwọn ẹ̀yàn ọmọ Yorùbá náà tẹ̀ ń comment níbẹ̀ o it is fine tí wọ́n ṣe content tí ẹ̀ ń follow wọn tí ẹ̀ let's support ourselves náà. No? I support Mama Ejima, any any if you're upcoming content creator, if you do anything that is responsible, to what tag me. You see all of you tó ń tag me, pé mo ń comment. Mo ń wo show yín. Tí ma lè ti wo show yín facebook máa recommend ẹ fún àwọn kankan tó jẹ́ followers mi wọ́n máa wò ó tí ti comment wọ́n máa sọ fún mi pé yorùbá wí comment on this kìíní wọ́n á gbé wá fún yín ẹ máa bá wa comment lórí page wọn tí màmá to máa to bá tó bá di content creator to make millions lẹ́nu tí ò bá fún yorùbá wuyì tí ò bá fún wọ tó bá dá lé le. lẹ̀ ọkọ àtọmọ ẹnì kọ́kọ́ ló máa wà níbẹ̀ o ọkọ àti ọmọ ẹnì kọ́kọ́ ló máa wà níbẹ̀ o ó máa gbàrà àtà àrà àtà tó máa gbà yẹn ọmọ bíyàn ló máa help ọmọ tiẹ̀ such is life To tó bá ṣèkà fún yàn ẹnìyẹn kọ́ ló ṣèkà fún o ìkà yẹn tó bẹ́ẹ̀ wà affect ẹnìyẹn ó máa affect ẹnìkan máa affect ẹnìkan ayé yìí bóyá báyìí bó ṣe rí turning point ni ó máa affect ẹnìkan affect ẹnìkan affect ẹnìkan ó máa affect ìwọ ó máa padà wá sọ́dọ̀ ẹ o tó bá dẹ̀ ṣe rere fún yàn náà the same thing a máa tán tán tán tán tán tán a padà wá sọ́dọ̀ wọ a tún padà wá sọ́dọ̀ ẹ màmá ìjì má lè ṣí bẹ́kìrì nísìn kọ́lọ́kan ló máa ṣe mánéjà ọmọ òun ló máa po fúláwà òun ló máa béèkì ẹ̀ agbára àtàkùn so whatever ìfìyà a leader a pastor a àfá a oníṣẹ̀ṣe a olúwo rashidi if you are anything please help the upcoming bring them up bring them up help them bring them up let olúwo olúwo olúwo gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọba ọba ò ní sìn wọn láwọn àwọn ọ̀dà kan ẹ̀kọ́ hostel kan náà fẹ́ẹ́ ṣì kíní kankan let olúwo gather all those money tó ní let him just build um, maybe maybe maybe a, a, a factory a, just a small factory ó kàn kọ́ small factory olúwo kọ́ ló olúwo àtìyàwó ẹnìkan kọ́ ló wọn àṣìṣe ń bẹ̀ wọ̀nyẹn lóòrò kìbọ̀ tẹ̀ ń lanu kalẹ̀ yẹn this is where me I know you are a leader jẹ́ kó lùwọ̀ kan wà kọ́ small factory kékeré báyìí I am not saying olúwo should send you to hajj o because if you telling me about we, I want to send you to hajj màá fún ẹ lépè ebi ń pa mi fẹ́ràn mi lọ sí hajj wèrè ń ṣe ni how will you send me to hajj when I when nígbà at ń pa mi let olúwo just call ilé kékeré kan kó wá fi ṣe bíá factory kó má wulẹ̀ gba Christian síbẹ̀ olóhùn ò like àwọn Christian wọn like àwọn ẹlẹ́bọ high five baby ó wà ní yàrá mi ó lóun ò láìka àwọn christian àwọn òun ò láìka àwọn ẹlẹ́bọ lọ ṣe mò ń fún mi five minutes ok fine ẹ jẹ́ kó lọ kankan wa kọ́ fátìrì kékeré fátìrì yẹn kó wá kó wá gba àwọn christian àwọn eh, muslim tó ń ṣe eléèdìbò eléèdìbò kó wá gba àwọn síbẹ̀ èmi náà kí n yá mi àárín ọ̀la tó bá gba àwọn síbẹ̀ tó bá ń gba iye kan lóṣù iye tí wọ́n ń gbà yẹn from there wọ́n á lè máa bọ́ family wọn kan family wọn kan yẹn náà lè máa bọ́ ẹnìkan ẹnìkan náà máa bẹ́ ẹnìkan then poverty ìṣẹ́ òṣì ó máa reduce. oore yeye o mo kí yín o ìṣẹ́ àti ìyà ó máa reduce ní ilẹ̀ Yorùbá nínú Islam if you come out you are nafa and e-, èèyàn kan sọ̀rọ̀ ń jọ ha bí mo ṣe wà yìí mẹ́ka ọdún ni èèyàn mẹ́fà ni mo rán lọ sí hajj and people are saying olówó kíbo ẹ jẹsẹkùnmọ láì iron olówó kíbo ọmọ ọmọ ẹni tó ń sọ̀rọ̀ yẹn ọmọ bí mo ṣe ń wò irú ojú wo ló mọ̀ tí mo fi ń wo nítàn bá mi kọ́ sí comment section ojú wo ló mọ̀ tí mo fi wẹ́n tó ń sọ̀rọ̀ yẹn pé òun èèyàn márùn lọ sí àjì mo ń wo onítàn bíi wèrè ọlọ́run ẹnìyẹn mò ń wò bí ọ̀sánwín ọ̀sánwín ènìyàn àwọn tó ń ṣe lórí kí bó ṣubú àná láì mò ń wò bí ẹni tó rí wọn ti yí. Nigeria of today nine million kọ́lá lọ sí àjàbí five million hmm. okay let's say five million times five people twenty five m ló fi hàn lọ sí hajj come on twenty five m ó lè dá fáàtì kékeré kan kalẹ̀ twenty five m ó máa dá factory. kékeré kan báyìí ó máa dá kalẹ̀ bóyá kó máa pro nine m náà lọ ah ok nine m times five èló nìyẹn èló nine nine nine times five èló ló jẹ́ wàá dá factory. kékeré kan kalẹ̀ bó jẹ́ pure water bó jẹ́ pure water náà máa ṣe ní fátìrì yẹn pẹ̀lú twenty five m i know about pure water kódà pé pure water kékeré o lè ra machine ìmọ̀ ìmọ̀ cost machine nìsín bẹ̀rẹ̀ pàtó mo wà nàìjíríà mo mọ etí cost machine jẹ́ forty five m ee gbèsè forty five m forty five m yẹn ó yà fi dá company kalẹ̀ àwọn márùn tó ń lọ sí hajj yẹn ní kó wọ́n ṣiṣẹ́ ní company yẹn tó tọ́ bá lówó lọ́wọ́ máa lọ sí hajj fún ara wọn ni àpò náà ti máa lọ sí hajj <laughs> God bless you my love ẹ bá mi ẹ bá mi follow Mama Ejima Entertainment TV o forty five million yẹn ó yà fi dá fátìrì kalẹ̀ àwọn márùn yẹn ní kan máa bọ̀ kán wá ṣiṣẹ́ tó máa ṣiṣẹ́ tó máa ń rí owó tó ń ṣiṣẹ́ tó ń rí owó owó tí wọ́n rí yẹn wọ́n máa bọ́ àwọn èèyàn wọn dẹ̀ wọ́n máa save owó before you know it wọ́n máa kọ́ wọ́n máa kọ́ fátìrì tiwọn fátìrì tiwọn tí wọ́n kọ́ yẹn bí èèyàn fifty ló kù tà tó jẹ́ olóṣì àwọn náà tún gba bíi márùn then they will be able láti lọ sí hajj fún ara wọn. to me if you wá bọ́tà àwọn kíní kan láwọn lọ sí àjùmọ̀ máa wọ ẹ́ bí wèrè ni o mi mà àwọn tó ń wò mí o wọ́n lè máa wọ ẹ́ bẹ́ẹ̀ ni pé ó ṣe kúnkún àbóṣe nǹkan tó dá lójú ààrẹ mi máa wọ ẹ́ bí wèrè ni wọ́n máa wọ ẹ́ bẹ́ẹ̀ nítorí ètì yìí tó wà lamẹ́ríkà tó bá ní ẹ amẹ́ríkà tí mo wà yìí o èèyàn márùn ni mo fún ní àjì lọ́fẹ̀ẹ́ má mọ̀ pé àwọn márùn yìí at least mẹ́ta lè lọ fún ara wọn ọkàn wò pé kàn fáwọn lọ́fẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ owó nàìjíríà tí one tuber of yam jẹ́ eleven <laughs> ẹ mo ní eleven million eleven thousand naira lọ sórí tap tap send owó is one thousand six hundred and something tó bá tún lọ promo code abiola tts wàá tún gba bónọ́ọ̀sì orúkọ mi lèmi lèmi ń jẹ́ abiola ó wá mo ríyàn márùn lọ sí àyè i'm like what ah, mo àwọn comment mo ráyè o trust me after this show mo ti máa wá sí comment section tó máa débi iṣẹ́ lálẹ́ tó máa débi iṣẹ́ lálẹ́ over now mi ní fẹ́ sùn mo ti máa wá sí comment section mo máa wo comment mo máa rẹ́rìn ìtó lè bú mi nínú ìtó lè dùn mi ti kọjá mo ti pẹ́ ẹ̀ ní làákàyè tó bá ní làákàyè á mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó mú ọpọlọ wà ní wáì tí wà ebi ń pa mí ó rán mi lọ sí hajj ṣóore ló ṣe fún mi mo lọ kẹyìn mẹ́rin wọn á ẹlẹ́jà láńlọ́ọ̀dù wá ń kanlẹ̀kùn yàrá mi láńlọ́ọ̀dù kanlẹ̀kùn yàrá mi mo lọ sí because láńlọ́ọ̀dù sọ pé mo lọ sí mẹ́ka òde tó bá lọ mẹ́ka tó bá dé sáré bá fresh kò kí n ṣe nǹkan o torí pé change environment o dẹ̀ sinmi òun lára ẹ ṣe fresh náà ó rán mi lọ sí mẹ́ka with nine million mo wá dé àwọn ọmọ mi sọ pé bí ń pa how do I feel then how adọ̀dọ̀ wa kan lẹ̀kọ́ alájà alájà mọ́ jẹ́ ajá o alájà mọ́ jẹ́ ajá o alájà mọ́ jẹ́ ajá ẹ̀ tí sanwó ní oṣù mẹ́rin o bàbá ẹ má ẹ má pariwo ẹ dákun ẹ bò mí láṣìírí torí ànábì mọ̀ọ́mọ̀ ẹ dákun ẹ bò mí láṣìírí ẹ bò mí láṣìírí ẹ má pariwo bàbá yín sàn fún yín ẹ dákun ẹ bò mí láṣìírí yín sàn yín sàn i expect ẹlẹ́dàá mi kó ṣàdúrà fún ẹ ọlọ ẹlẹ́dàá mi máa ṣe èpè fún ẹ ní mẹ́kà tó ràn mí lọ yẹn ẹlẹ́dàá mi báyìí ó máa wọ̀n ẹ ní èpè hmm. ẹlẹ́dàá mi á mú òkúta èpè báyìí ara lórí bá a sọ ọmọ ẹ púù orí ẹ máa fọ́ dànù sínú ẹ̀yin tẹ́ ẹ̀ lọ sí àjù mi ni ẹ̀ máa but ask them mo fẹ́ ràn yín lọ sí àjù ó tó lọ́wọ́ mi ó ṣẹ́kù iṣẹ́ wo ló ń ṣe ẹ kọ́kọ́ bi wọ́n pé iṣẹ́ wo ni wọ́n ń ṣe mo fẹ́ ràn lọ sí iṣẹ́ wo gangan gangan ló ń ṣe iṣẹ́ tí mò ń ṣe lélẹ́yìí o mò ń ta sóró ni o mò ń pure water bí àsọfíà ti ń ta pure water <laughs> mo ta pure water ní òkè mo ta pure water kò sí wàhálà nine million fẹ́ fi wọ́n lọ sí àjì yẹn tábà rí ṣọ́ọ̀bù ní ọjà amukoko èlò náà máa gbà ok àti sanwó ṣọ́ọ̀bù yá bíi one point five million ṣọ́ọ̀bù yẹn sì tó lè máa ta bíi nǹkan kan nǹkan kan nǹkan kan kí ló lè máa ta kí ló mọ̀ ní pé ah mo kọ́ télọ̀ télọ̀ ni mo kọ́ lóúnjẹ ọ̀bẹ̀rẹ̀ ayé mi ok èlò ni wọ́n ń ta machine ìyá whipping machine sewing machine kíní kan machine ẹ̀rá síbẹ̀ kó máa whip fáwọn àwọn télọ̀ tó wà ládùúgbò yẹn tí wọn ò whipping machine kí ni wọn machine tó máa fi ń kó aṣọ tó máa fi ń kóṣẹ́ sí aṣọ yẹn kó máa wá kóṣẹ́ sáṣọ lọ́dọ̀ ẹ̀ tó ẹni tó fẹ́ ránṣọ kó máa wá ránṣọ lọ́dọ̀ ẹ̀ before you know it láàrin ọdún kan òun náà máa ti di millionaire ẹ̀ because wọn fẹ́ kó di millionaire kàn fẹ́ kó kan yín. sọ̀rọ̀ ẹ̀rẹ̀ kí ẹ̀rẹ̀ Salama lẹkùn tó wá sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀dá kan ẹ̀ sàánú ẹ̀ fún mi two thousand máa fún ẹ ní ìpè ọlọ́run máa fún ẹ ní ìpè èpè orí ibú èpè máa fún ẹ ọ̀run ẹ lọ ọ̀run ẹ lọ fún tó máa gbé èpè fún ẹ ni ṣí ọpọlọ ẹ kalẹ̀ ṣí orí ẹ anybody tó máa pè ní aṣíwájú ẹ tó máa ṣe ìlú ìwúkìbá lórí ẹ lẹ́yìn ẹ jẹ́ kó jẹ́ aṣíwájú tó ń sọ̀rọ̀ fún ìjọba nàìjíríà wọ́n lè má sọ lọ́nà líle bó jẹ́ díẹ̀ díẹ̀ pé ah, mo má play àfa kan lórí show mi tinubu ṣàtúnṣe ìyá yìí tó gẹ́ o tinubu ṣàtúnṣe ìyá yìí tó gẹ́ àfa ni i lo i don't know him but i like him ọmọ mi ò mọ̀ but mo like ẹ you know why he was telling tinubu pẹ̀lú àwọn ọmọlẹ́kẹ́wù wọ́n ń lu kínní Tinubu ṣàtúnṣe ìyá yìí tó gẹ o Tinubu ṣàtúnṣe that is who I call a leader that is who I call afa afa nìyẹn leader nìyẹn if you want to cut this show cut it use it put it on your page earn from it earn from it get my. put it on your YouTube open YouTube cut the video do it there díẹ̀ díẹ̀ ah Yorùbá wuyì lọ if you if you if i am putting a long video on my pay on my youtube youtube you ma see sí youtube má débẹ̀ tí ma ṣe lórí facebook but ṣe wà tó bá lè ge bẹ̀rẹ̀ sí ní yọ àdá àtàkéètì bẹ̀rẹ̀ sí ní ge kínkìnkìn sí youtube àwọn tí wọ́n ti mọ yorùbá wuyì tí wọn ò lè jókòó wo three four two two two two hours one hour bóyá o sáré get ten minutes ojúlẹ̀ lẹ́nu o get twenty minutes lára ojúlẹ̀ you will be building your your your youtube gradually gradually gradually tó bá ti one thousand followers o gé tọ̀dọ̀ mi o tún wá ìlú mi tó tó pé kò tún níbẹ̀ fa wàhálà o tún gé tiẹ̀ náà díẹ̀díẹ̀ tó bá ti wọ one thousand followers pè mí pè mí mo ti wọ one thousand followers lórí YouTube a máa ṣe monetization wàá máa cash out olúwo náà ń cash out gbogbo adájọ́ ń cash out pé èmi tó bá ti wọ one thousand I don't want to know bí a show mi lò lò àbí show mi kọ́ mi ò kí ẹ̀ pé èmi a máa ṣe tí n bá ráyè máa pèèyàn fún ẹ máa máa tó ẹ. all right no problem ọmọ expect pé mi èmi ò fúnyàn ní israel copyright o wọ́n mọ̀ ìṣẹ̀bẹ̀ lọ́ní kíní kan mo fẹ́ ṣe ń gbẹ̀yìn tó ń pè mí bá mi ṣe àwọn tó pé mo fáwọn kan ní copyright ẹsẹ̀kẹsẹ̀ fúnra mi mo tún lọ yọ́ mo sanwó tán fi bá mi fún wọn nígbà tí inú bí mi gbà yẹn ẹnìkan gbé ṣò mi ó wá fún mi copyright tó bí mi nínú nìyẹn ẹ̀kọ́ ni fáwọn èèyàn copyright rí náà nìyẹn ẹnìkan gbé ṣò mi ó wá fún mi ní copyright lórí ṣò mi gbogbo ẹni tó gbé ṣòmí jẹ́ ìmú mọ iye èèyàn tí wọ́n fi ṣòmí jẹun lórí Facebook lórí YouTube over two hundred people mo fáwọn kan ní copyright gbàdé pé nǹkan ti pè mẹ́ni kejì pè mí báyìí àyà mi ti ń já àyà mi àyà mi ti ń já kéyè mo dáná iye people calling me ah madam ẹjọ ẹjọ ẹ àwọn tí wọn pè mí kó tó gbé sóò mi wọn padà ń gbé sóò mi wọn á pè mí mo padà i pay my pay again pé yá lọ sí wọn lẹ mi ò èmi ò lọ́kàn èmi ò lọ́kàn kí n bá tèèyàn jẹ lọ sí wọn lẹ̀ padà sí wọn lẹ̀ that is just it open bá ti ń lo facebook wo jẹ́ ń kọ́ ẹ lọ́gbọ́n kan ìyá ìyá ejima lọ sórí youtube lọ open youtube má má kí ẹ o and ẹ̀yin tẹ́ tún bẹ́ẹ̀ yí content creator náà ẹ má ẹ má bóyá show tó bá ṣe show lẹ́nu tó wọ èèyàn méjì ló wò ọ̀la èèyàn kan ló tẹ́ bá ti ń ṣe sórí youtube ẹ máa ṣe ẹ máa ṣe ẹ link ẹ sórí facebook yín èèyàn kan ló wò lónìí èèyàn kan ló wò lọ́la èèyàn kan ló wò tó bá yá máa dèèyàn méjì èèyàn mẹ́ta from there tó bá ti wo one thousand one thousand ọ̀gbẹ́ni irùngbọ̀n ẹ ò bá tó báyìí kó já àfa Ọlọ́run mi kó ẹ̀jẹ̀ ògún gbọ́ kí irùngbọ̀n ẹ gùn báyìí kó jẹ́ irùngbọ̀n àfa Ọlọ́run pé mi ò kó ẹ̀jẹ̀ kó lọ gbé dread sórí kó tó báyìí Ọlọ́run mi ò la ẹ o Ọlọ́run ò ba àwọn àlẹ̀kẹ̀ sọ́rùn kó lọ́mọ ọlọ́sùn yẹn ọlọ́run mọ̀ pé mi ò gbọ́n ẹ jẹ ọlọ́run ò lè déwájú mi pé mo lo fídíò yín àbí kinní kan mo fẹ́ ṣe mo fẹ́ monetize YouTube mi ajé mo máa help ẹ̀ <laughs> ò bá máa ṣe ẹ̀sìn kankan ògún gbọ́ mo máa help ẹ̀ ògún ni mo sọ <laughs> mo máa help ẹ̀ ó ti wọ one thousand um, subscriber lórí youtube ọmọ jẹ́ ọmọ ní táìsì tí máa pẹ̀rẹ́ yìí kò mú wọn kọ̀bọ̀ wá fún mi ọlọ́run bọ́sítà kò cast mi má parọ́ mọ́ mi o tó tó bá parọ́ mọ́ mi wà ní problem o ògún gan àmìlá tó parọ́ mọ́ mi ó mọ̀ pé nǹkan ń yọ̀hún ṣe lábẹ́lẹ̀ ó máa ní problem ó máa parọ́ mọ́ mi wà á ní problem ọlọ́run òkàn nílé ìtọ́ síta nìkan máa yọ ẹ ṣe torí tí máa ń báyàn ṣe mo máa bẹ́ẹ̀ ṣe báyìí mi ò mọ̀ yẹ máa ń ṣe báyìí tó bá wá parọ́ mọ́ mi mo lè ṣe picture ẹ̀ sí frame màá gbé sínú ilé mi so tí má ti ń jí lára ọ̀rọ̀ tí má ti ń rẹ̀ màá sọ pé ọlọ́run ó mú ọ i love that statement gan ọlọ́run tí má ti ń jí báyìí màá rí picture màá gbé sílẹ̀ pé màá rí yẹ lójoojúmọ́ ní ìṣẹ́jú ìṣẹ́jú má ti wẹ̀ bá ọlọ́run ó mú ọ kò sóògùn tó lè ṣe ọlọ́run máa mú ẹ náà nìyí tó gbẹ kó sọmọgbẹ ṣiṣẹ́ nǹkan pẹ̀lú ẹ máa ṣe pẹ̀lú inú mímọ́ ọwọ́ mímọ́ i will do it everything go and open it gbogbo ẹyọ mọ madam please help me with one thousand madam ẹ ẹ jẹ fún mi two thousand my children wan eat don't tell me your children want to eat ṣé ìyá ọlọ́wọ́ yẹjí máa ń sìn gbà mí ó máa ó máa ṣe rẹ̀ di méjì mí mọ́ kí nìyẹn ṣe o a sọ rẹ̀ di méjì ìgbà mí a gbọ́ mi sórí yé ah, ọkọ mi ẹ ṣe kinní kan màá rẹ ìyá ẹjúmọ́ entertainment tó bá fẹ́ kí inú ẹ̀ dùn lọ sórí péjì ẹ̀ entertainment tv kó lọ́ máa wò ẹ̀ ẹ̀ kinní kan ọkọ mi kinní kan ọkọ mi àti àwọn aṣọ gbẹ mọ́ra wọn mọ́ra wọn mọ́ra wọn á di ńlá lọ́jọ́ kan lágbára ọlọ́run so don't ask me jẹ́ kán pè é ní wèrè o fẹ́ gbọ́ jẹ́ kí wọ́n pè é ní wèrè ládùúgbò yín ṣe content tó bá gbé jólòmọ́ ọjọ́ ṣe kọ́ńtẹ́ǹtì ẹ kíní kan kíní kan ẹ kíní kíní kíní kan táàgì mi màá bẹ kọ́mẹ̀ǹtì tí o bá ti ní faulẹ́ẹ̀tì youtube facebook màá bẹ ṣíà ẹ àwọn yẹn wọ́n máa fọ́lù ẹ ah tó bá pawó tó máa disturb tèmi tó bá pawó lórí facebook máa disturb mi kò ní disturb mi kò ní mú mi dání ṣe kọ́ńtẹ́ǹtì ẹ má bí ẹ fún mi two thousand èmi náà two thousand bó mo ti rí ẹ fún mi ibo ni mo ti rí She content erékeré orí mercedes benz tó lọ rà ń jọ̀wọ́ àtó bẹ̀rẹ̀ sí ní jalè lákọ̀ọ́kọ́ tí gbogbo èèyàn ló ń bu èèyàn mẹ́rin ló bu emmanuela ọmọ ṣé emmanuela ló kàbí kí ló kẹ mọkè emmanuela èèyàn mẹ́rin ló bu wọlé tó kọ́ fún ìyá ẹ̀ ń jọ̀wọ́ kàmọ́ èèyàn mẹ́rin ló bu you don't even know Kamo. Kamo. tó máa ń sọ boys Oh, mọ̀ pé graduate ni a university graduate ni university graduate ní kàmọ́ ó gbọ́dọ̀ interview e tó lóun university graduate mo pe ẹ́ ṣé ó yá ni nísìn ṣé wọ́n lè employ si síbi iṣẹ́ kó wá ṣe no mo bí ẹni iṣẹ́ ẹlẹ́fẹ́ fún kàmọ́ lóṣù tó fẹ́ fi ṣiṣẹ́ ṣé kàmọ́ máa bá yín ṣiṣẹ́ kò ní ṣe but he's now a content creator and he's making money owó wà ń like anybody tán I will not gather you on my page and be saying ẹ̀yin. Eh, eh, eh, Nani? I fẹ́ fún you ní two two thousand èèyàn mẹ́ I will not do that I will not fún ẹlẹ́jà I will tell you I will not ń pa ẹja To back pa ẹja yẹn odò yìí ẹja wo will wà ń bẹ̀ ẹja tó dùn irú ẹja wo ló wà ń I will tell you you want me to be giving you two two thousand one one thousand no lọ sádùúgbò yín ya content kíní kan àbí kò kàn sí kíní kan let go go to inside market kàn ṣe nǹkan tó máa fọ́ nì kò think I will set camera. Just do something that will be funny. Do something. Ah, wèrè lélẹ́yìí ni. Olè máa ti yí kẹ̀. Jẹ́ káwọn girlfriend ẹ̀ jẹ́ kán sún mẹ́yìn fún ẹ pé à. Ah, tó bá rí boyfriend ẹ̀ nísìn, òṣì ló ń ṣe nínú ọjà. Hmm, tó bá bó ṣe rí, tó bá tẹ̀rí nǹkan tó wọ̀, tó bá tẹ̀rí kinní kan kinní kan. Do it. After you do it. Dear, Díẹ̀ díẹ̀ àwọn tó ń pe lékeré ní wèrè lánàá bí wọ́n ṣe máa ta kókó yẹn tó máa wọṣọ tó máa so pọ̀ tán pè ní wèrè lánàá many of them máa tọrọ owó oúnjẹ lọ́wọ́ ẹ̀ ni. do it be a content creator kò síṣẹ́ nàìjíríà àwọn sọfọ́lùwò ẹlọ́wọ́ kìbọ̀ sọfọ́lùwò ní kó fún ẹ lówó kó employ kó empower ẹ kó ṣe empowerment fún ẹ̀yin kó ra ring light fún yín tell him ẹ̀mí eh, àwọn ṣé wo ẹ ra ring light fún wa jẹ́ kó lè wo ra ring light fún ẹ many of you lẹ ní ọmọ tí tó lè sọ̀rọ̀ wọ́mọ ẹ ọmọ ẹ lè ọmọ ẹ lè bọ́ bí tí nàìjíríà dé sóde pọ́ ọmọ ẹ ló máa bọ́ fámìlì yín ọdún mélòó ni Manuela bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe tó ṣe ó padà bọ́ fámìlì ọmọ ẹ tó bá sharp tó ṣaka lẹ́nu tó mọ̀ nǹkan ṣe ọmọ ìyá mi tó wá ti kájọ má fi ra léèsì o má ra àǹkárá o ra ring light fún hmm. kí ni mo sọ fún ẹ ra ring light fún jẹ́ kó máa ṣe content jẹ́ kó máa ṣe content ọmọ ẹ̀ tó bá fọ́ọ̀nì tó ń pa yín lẹ́rìn nínú ilé ra ring light fún mọ́ ìkẹ́ni bọ̀dí tàn ẹ̀ ring light fún tó bá ti ti school dé tó ti sinmi tó ti jẹun tó ti kàwé ẹ̀ monday tuesday wednesday thursday friday tó fi ṣe dáadáa tó bá di saturday sunday jẹ́ kó ṣe kọ́ńtẹ́ǹtì páìlì ẹ̀jọ́ má bá jùlẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan. ah ẹ̀hún ẹ kì í mọ̀kọ mo fẹ́ mọ̀kọ ẹnìkan bẹ̀ yẹn ni o ẹ ti bá mọ̀kọ kọ́ má bínú o Ibrahim mo ti mọ̀kọ yín Ibrahim kí ló ń ṣọmọ yìí ẹ ti sẹ́ẹ̀tì kámẹ́rà kalẹ̀ o mami ẹ mọ̀ nǹkan bí ṣe wà yìí mo fẹ́ lọ bá Tinubu jà o ọmọ yìí bá máa kó bá mi o ẹ post yẹn àwọn ti fẹ́ ní depression àgàwà tó wà nílùú òyìnbó every time ìgbà mi máa wà lórí iṣẹ́ òbá máa wà lórí kíní máa wà kó tó máa pa mí lẹ́rìn máa wà kó tí máa wò tí máa kọ̀ pé máa fọ́nì máa wá àwọn content àwọn tó wà nílùú òyìnbó máa wò máa rẹ́rìn wọ́n máa follow ọmọ ẹ̀ one follower two followers three followers four followers before you know it a máa gbowó ló bá parí kó máa ask me ẹ jẹ help àwọn ọmọ yín tó bá lè sọ̀rọ̀ ẹ help wọn o èmi ò ní kọ́ ṣìdí ilẹ̀ o ọmọ yín tó bá mọ orin kọ help ẹ̀ iye ooru kínní kan màmá mi kínní kan gèrègèrè bá post ẹ tẹ bá post ẹ lẹni tẹ ẹ ní viewers ẹ táàgì mi tẹ post ẹ lọ́la bóyá one view la rí bóyá two view díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ padà ní ten view ẹ padà ní one thousand view tó bá yá wọn padà monetize ẹ̀yin náà mi ní sọ jù báyìí lọ ṣé mo wí àbí mi ò wí rẹ ok mama shem god bless you ẹ má wo kíní yẹn ẹ bọ̀bọ̀ yẹn náà bàtó bẹ̀rẹ̀ màmá shem bàtó òun náà bẹ̀rẹ̀ màmá shem yẹn náà sí ẹ wo mọ́tò tó ń lọ rà mọ́tò ńlá ńlá ẹ̀yin gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe kọ́ńtẹ̀ tẹ́ ẹ̀ mẹ́kì owó tẹ́ ra mọ́tò ńlá ńlá ọlọ́run o ní amọ̀kẹ́ tí bá mú ẹ tí bá gbẹ ẹ mú o wá lọ ṣé gègé sí ẹ lára ọlọ́run èyí tẹ́ ẹ tẹ́ ti gòkè ọlọ́run ò ní ba ti ń o ẹ̀yin tẹ́ ti ẹ̀yin tẹ́ ẹ ṣe ń bẹ̀rẹ̀ ẹ̀sọ̀ ọjà yín ẹ̀sọ̀ ọjà yín ẹ lọ sórí tiktok ẹ di motivational speaker sọnù tẹ bá dẹ̀ ń pè yẹn ò lè jáwó ẹ kó tó bá fọ́ nílò jáwó orí ẹbí bo táwọn èèyàn máa fi máa lọ gbé kò lóò ṣe yẹ kó máa fowó yẹn wo comment ẹ̀hún content yín kó máa wo content wa lọ́mọ tó mọ tó ṣàkà tẹ́gbà táwa wà <laughs> táwa wà ní kékeré làwọn kìíní ti wà ńlẹ̀ ni àwọn amẹ́kẹ̀ owó because àwa amúlẹ́nu gan ah láti kékeré láti múlẹ́nu àwọn amẹ́kẹ̀ owó mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ ṣé mo dúpẹ́ i love you bye bye ó dàbọ̀ ẹ ṣé tẹ̀lé nice time ah àwọn èèyàn dúró tì mí dìbò yìí ẹ ṣé gan god bless.